ويعني يذكر الله وفاته محمد صلى الله عليه وسلم lórí ìṣòro tí a máa pàdé ní gbogbo ọdún mẹ́jọ báyìí ní ọjọ́ àtẹ̀fọ́ àwọn láti máa fi àkíyèsí ara wọn sí àwọn ọ̀tún ní ká pẹ̀lú aláàbàrí ẹ̀sìn. ìpàdé wa lé ìgbàlè ní gbogbo wa èsì ìpàdé lórí ìṣe òṣèlú kan àbí ìgbé àwọn ìrànlọ́wọ́ kan lọ́wọ́ ẹ̀mí kan àbí tó bá fẹ́ kó àjọ báyìí lórí aláàbàrí ẹ̀sìn wa àti ọlọ́run àyẹ̀wò ọ̀la tí ó ti ọ̀rọ̀ fún wa láti lọ gbọ́rọ̀ rẹ̀ nínú rẹ̀ nígbà tí ní ọ̀fẹ́ ìwọ̀n tí àwọn wọn ń lò ó pátákà lọ wá àwọn kan yí pátákà púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ sánú wa fáwọn gbọ́rọ̀ rẹ̀ orí ńláńlá ni o orí ńláńlá ni o káàdì wọn kọ ilé ẹjọ́ ìṣá tó yẹ lù ẹjọ́ ká máa lò ó kò sí àǹfààní kan fi wá àti tó tó ká lò lọ afẹ́ máa ìlọ fẹ́ẹ́ fẹ́ lọ́wọ́ máa fẹ́ ká gbé káàdì máa ṣe kálíbà máa ṣe kí lọ́wọ́ ọ̀fẹ́ ká gbé táwọn ti ṣe kálíbà kò sílẹ̀ táwọn ṣe náà eléyìí kò jẹ́ àwọn tí ó rọra ní òkan ẹ̀kọ́ kan wa sáàkó ọ̀rọ̀ sí ẹ̀. Ìtú jẹ́ kókó ọ̀rọ̀ wa lónìí. Oní ẹ̀sìn lẹ́yìn ọmọ kan náà orúkọ kápẹ́rẹ́ wa ní àlùsùn náà. kí ni ìtumọ̀ rẹ̀ àwọn owó náà tó ní àlùsọ yìí àwọn orúkọ owó ní àwọn àlùsọ náà tó jẹ́ lẹ́yìn àlùsọ náà tó jẹ́ kí ló fà àwọn orúkọ wọ̀nyí káàkiri fi aláàlùsọ náà káàkiri lọ́sọ̀rọ̀ ní mùsùlùmí. oníkẹta sọ yìí dá ọmọ ọmọ lójú àwọn èèyàn rí àlùkù náà gẹ́gẹ́ bí ẹgbẹ́ wọn rí àlùkù náà gẹ́gẹ́ bí ẹgbẹ́ ẹgbẹ́ kan ẹgbẹ́ àwọn ṣe àwọn ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ kálukọ́ tó ti di ọ̀dọ̀ ara rẹ̀ ẹni tẹ̀wá ni ní á ti lè ní ìlú ọ̀dọ̀ náà wọ̀ òṣèlú kan tó ní ìlú. ṣé sábàbá ní á lù sínú làwa tó ń sọ̀kọ́ òye sí òṣèlú àfẹ́ ní ṣé mú tó tó ti lọ òṣèlú sáré kejì á lè ṣe ìyàn. ìpínyàn ní ìrò ìbáyìí ẹnìyẹn lè yà sílẹ̀ sílẹ̀ òun ọjà mi èmi ò rẹ́jọ́ ẹ̀ lókè kẹrin kò sí ọpẹ́ tí àwọn tá a gbé mùsùlùmí tá a fẹ́ dá láì lónìí kò sí ọpẹ́ afẹ́ àpọ̀ àárín ìjọ kan nínú ìjọ ẹ̀sìn. tó bá ti gbé àlọ́ ìyá máa wọ́n fi ọjà wọ́n fi ẹnìkan ti dé ẹnìkan mẹ́rin dé nínú àwọn ọjọ́ ọ̀gá nínú àwọn ọ̀gbẹ̀ ìsinmẹ̀láyé ọ̀dárapọ̀ mọ́ wọn ọ̀dárapọ̀ mọ́ wọn ọlọ́jọ́ fún wọn ọlọ́jọ́ fún wọn ẹ̀yìn lọ́gbọ́dájú ló fà àlẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wa sallam olùsọ̀rọ̀ ọ̀rọ̀ àlẹ́bí ni ìfárapọ̀ nàṣọ́rọ̀ إلى افترقت اليهود إلى إحدى وسبعين فرقة على الجلاء واليهودي والطيب كالعلم أو عبدالي فرقصنا سيوان àádọ́rin àtẹ̀sọ̀kan làwọn yahudi pẹ̀sẹ̀. ọ̀sán ọkọ̀ ti nà sọ́ọ̀ إلا إلا 76 في العمر àwọn nàkọ́ àwọn kristi níjọ níjọ àwọn kristi ọ̀nà sẹ̀kọ̀tìkù ànábi ní sọ́dọ̀ lọ́rọ̀ àríwọ̀sẹ̀lẹ̀ sàtẹ̀kẹ́lìkù hàbẹ̀lẹ̀ ọmọ ìlà sàdáàtì wọ́n sàbẹ̀rẹ̀ náà fẹ́lẹ̀ ànábì ní wọ́n padà wáyá ìjọ tẹ̀lé náà padà pín sí dẹ̀kọ̀tì ṣẹlẹ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ ó ní ìjọ ọ̀run padà pín sí dẹ̀kọ̀tì ṣẹlẹ̀ èyàn káyà nìkan fún wa sáfù ẹ gbà lójú ọkọ kan mo lọ fẹ yọra rẹ sí ọwọ́ àlùkò kan lójú ọkọ ti ṣílẹ òde nítorí pé kéèsì orúkọ tí wọ́n ń jẹ́ ńgbà míì nínú túnmọ̀ pé ọmọ náà àwọn ọjọ́ yẹn bọ́ bá ti ní àwọn àfíìdà wọn lára àtàwọn àtẹ́sí wọn sọ ní lára ara wọn láǹkà òbí ọba àwọn tó ìwé kára wọn kò sí sí èyí ń bọ̀rọ̀ yóò bá ẹnu lọ́kàn àlejò tó bẹ́ẹ̀ ó lé mùsùlùmí padà tó ti àpòkéré ọwọ́ ní kúrò hafin náà ilẹ̀ àwọn àhídà inú sàmùsírì gbogbo àwọn wọlé pátá sàmùsírì wọlé ayọ̀ fẹ́rẹ̀ lọ́pẹ́ ajẹ́kọ̀ọ́ wọlé kọ̀rọ̀ pé ọwọ́ àlọ́kọ̀ọ́ sàmùsírì náà nìyẹn sára àwọn èyí tí ó wà wọlé lọ wà ní àbára àwọn tí wà ní jẹ́ lọ wà èyí táwọn wà mọ́ lọ àmọ́ pé ẹ̀ẹ́ èyí ó fara àyàn nínú ìjọ kan nínú ìjọ ẹ̀sìn ọ̀fẹ́ ọ̀pọ̀. náà àwọn nílẹ̀ kan lọ náà pẹ̀lú àwọn èèyàn tó pọ̀ pé kí o jẹ́ àdúgbò náà nínú àwọn ọjọ́ wọ̀nyí orí ló rí pọ̀. láwọn sọ pé wọ́n ní fún àdúgbò náà àwọn ojú àdúgbò náà kí ló ti bàbá tó fi ń sọ ní hálò súnà àwọn orúkọ wọn tó jẹ́ lẹ́yìn hálò súnà kí ló fà á tọ́fẹ́ ní àwọn orúkọ wọ̀nyí. ẹ jẹ́ kí á bẹ̀rẹ̀ sí alùpàpọ̀ lè wọ̀nyá ẹ ní alùpàpọ̀ lè wọ̀nyá kò mọ̀ sí ní kí alùpàpọ̀ هل سنة ترني هل سنة والجماعة هم أصحاب رسول الله صلى الله عليه وسلم أو نقل أهل السنة إلى بيت مولى أداء أو هم أصحاب رسول الله أو أن صحابي محمد أو أن صحابي أهل السنة àkọ́kọ́ alùsùnà láyé àwọn àbábí àlẹ́bìnrin wọ́n ń tẹ̀sí àwọn òbí ìtàlì ìlàyé òmìnà kìyàmà lára àwọn táwọn tàbí alùsùnà òun làwọn tó bá kú tẹ̀lé orí pa àwọn sọ̀hábà yìí pẹ̀lú dáadáa tí ó fi di ju àlùkìyàmà káyọ̀ parẹ́ alùsùnà àwọn náà àmọ́ àwọn àkọ́kọ́ pé àwọn àkọ́kọ́ alùsùnà láyé àwọn tàbí àtẹ̀lẹ́ gbogbo tí wọ́n ń tẹ̀lé lánàá wọn tí ń tẹ̀lé lánàá wọn tó ti lọ́ àdọ̀ tẹ̀lé àmà àmà àkọ́kọ́ náà ní alùsùnà ẹ̀yà kẹ̀kọ́ sọ́rọ̀ wọn. bọ́lá pé alùsùnà lè yìí ajẹ́kẹ́ àkọ́dọ̀ rí ìṣe sí àwọn nǹkan lára rẹ̀ àwọn tẹ́kọ̀ jẹ́ alùsùn àwọn fọ́ndà ìfọ́sẹ̀ ní alùsùn àwọn tàbí àtẹ̀lẹ́kọ̀ọ́ rẹ̀ àwọn ìjọ àkọ́kọ́ kánẹ́bí nílò dáadáa làwọn lè nígbà yìí kò sí ìsíjọ míì tó yọ jáde nínú islam ìlú àkọ́kọ́ tó kọjá ní ìsìlámù yẹn àníbi yẹn tó máa ń lòjọ wọn pè seventy three seventy two wọn náà ẹyọ pé ló wà lìjẹ́ náà ìjọ tó wà lìjẹ́ náà lìjẹ́ Muhammad sallallahu alaihi wasallam àwọn ní àkọ́kọ́ ìjọ tó kọjá ní ìsìlámù sùtàlá sàárì túnà fún àwọn àjọ àárì túnà ìjọ àkọ́kọ́ àwọn tí wọ́n jẹ́ jẹ́kọ́ rìn ní jẹ́kọ́ jẹ́ ní àkọ́kọ́ ní òjò yìí àwọn ni àwọn sàárì àdébà Muhammad lẹ́yìn àwọn àrùsùn náà ìjọ́nújáde kéèké àwọn ni kọ̀wárí ní lójú ayé àdébà Muhammad látẹ́gùn rẹ̀ ti ń fẹ́ díẹ̀ díẹ̀ lórúkọ ẹ̀dùn olóòdìdé iwájú àdébà Muhammad sallallahu alaihi wasallam bàbá wọn bí pín àwọn nǹkan ọmọ ogun fáwọn sọ̀hábà rẹ̀ òun wá rínú làákà ìsí ẹ̀ òun mú rínú làákà ìsí ẹ̀ kí ànábì òfin ìkà ìlọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni èyàn kí bẹ́ẹ̀ ọ̀tọ́ èyàn kí pé àlébùtọ̀ láwọn bákan ní méjèèjì súnà náà méjèèjì àbẹ́ni wọn pín ìwọ́n báyìí ìwọ́n báyìí àmọ́ lójú díẹ̀ ànábì òpin náà wà lọ́wọ́ ó wà ní a lówó ànábì ìtàkìláà ya Muhammad wà ní. nítorí fún ìbẹ̀rù náà lórí ẹ̀ ṣẹlẹ́lẹ́ ẹ̀sẹ̀ kan lóòótọ́ àwọn ọ̀sẹ̀ lójijì olùwà nẹ́rì dára ní àwòrán ọdúnkọ̀ ààrà ìwà nẹ́rì fún yóò dá pé ń sọ ilé ilé ilé ń sọ kalẹ̀ alẹ́bí ni ti ilẹ̀ ọwọ́ ìpínlẹ̀ alẹ́bí ni àwọn kan padà jáde ní ààrà ọdún látara ọ̀nà ìlú tó kọjá àti ọkọ̀ wá ìlú náà sọ àwọn tọ́pẹ́ láwọn tàbí àlẹ́bà àwọn tọ́pẹ́ láwọn àrùsù ní àwọn àpapọ̀ ọ̀tún lọ́wọ́ òun làwọn tàbí àlẹ́bì tẹ̀bí àwọn ìsáà lẹ́yọ́ ìlànà àti tí wọ́n tẹ̀lé lánàá àwọn sọ̀háábà tó fi yọ́ àlẹ́kì àwọn àrùsù náà ni wọ́n mú kí ló fà á táwọn sọ̀háábà fi jẹ́ àrùsù náà kí ló tọ́ ní alùsùnà hum al-mutamazzikun bil aqidati sahiha àwọn ni wọ́n dúró dáadáa lórí àdíọ́kà tó lára àfíà àdíọ́kà tó lọ́pín náà lẹ́gbọ́ Muhammad àwọn àwọn dúró lórí ẹ̀ adékúgbọ́ bọ́gẹ́ jẹ́ àrùn súnmọ̀ irú àdíọ́kà táwọn sàábé bá ní olùwọ́lọ̀gbọ̀rọ̀ ní ìrìn kàfẹ́ ló jẹ irú àti ọkàn ètò lè ń tó sọ àwọn sọ àbàdí àlùsùn náà wọn àlùsàmọ̀sẹ̀ fóònù ìlà àkídà ti sọ híhà àwọn ìṣẹ́jẹ́ ni wọ́n ń mọ́ lórí àti ọkàn tó dáta àfíà látọ̀dà àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá wọ́pẹ́ tó wábẹ́ pé àlùsùn àbí àwọn tó fi àwọn olùdókòwò ní káfíńtà wọn náà láàfíà àwọn kan náà káwọn kan náà wà lóṣù náà làwọn náà wà àwọn tẹ̀sí àwọn kan náà lóṣù àkídà wọn náà láàfíà. wọ́n bẹ bí àlùsùn náà àdéhùkàn rẹ̀ gbọ́dọ̀ ní àlàáfíà. ara ń lọ níbi àwọn tàwọn ilé àwọn kan التي كان عليها رسول الله صلى الله عليه وسلم orí àkídà yìí táwọn sáré tó lélẹ̀ owó náà lábìnà tó lélẹ̀ wọ̀sánàkọ́ àléhà àtàbù ọ̀bí ọlọ́ àánìwọ̀ àwọn sàábà náà àwọn àfẹ́nukò lórí àkídà náà wọ́n ti tó lélẹ̀ من شواحب البدع والانصرافات àkídà tó máa ní fún lọ́láàfíà kí ló jẹ́ lọ́láàfíà kí ló jẹ́ ọmọ nítorí pé òun ti má pò nínú àwọn wàhálà bídà àti àwọn ọ̀sán kó lè gbé ìjáde kúrò sí àwọn ìṣèlú ó ti lọ́pọ̀ mẹ́rin àwọn sáré òkú ní díà ẹ̀yìn lẹ́nu díà lọ́dọ̀ wọn wọ́n ni wàsún mú hàlà súnà ṣẹgbàlọ́ pé àwọn alùsùnà alùsùnà lọ́pẹ́ mọ́ ni wọ́n alùsùnà àwọn alùsùnà àwọn sáré àtẹ́gbẹ̀ òkè kí ló ń pẹ́ ثم هذا سنة لعمله لمقتدي سنة النبي صلى الله عليه وسلم لأنه بعض الصحابة إساء وفن قد يعزيه ومحمد إذا هي أهل السنة هم في سائرة هم في قد يعزيه هو اللي فقط ما تقدرين kọwa ní ẹmí olè sí yíò tẹ́lẹ̀ ìbẹ̀tẹ̀ báyìí náà bọ́ọ̀ bá ti máa tí ó ti lè gbọ́ ọkùnrin rẹ̀ ọ̀rọ̀ ní sí nǹkan mí tó lè gbé tiẹ̀ yẹ tó jọ ọkùnrin tiẹ̀ ọ̀rọ̀ ní sí. Ànábì sallallahu alaihi wa sallam bóun ní jẹun ọmọ jẹun bẹ́ẹ̀ ọ̀hún ní bí jẹun ọmọ jẹun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó lè kírun ọkírun bẹ́ẹ̀ kó lè ṣeré kó lè sọ̀rọ̀ ó wà náà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam nẹ́bì ní alaykum bi sunnati alẹ́bì ló dọwọ́ yóò pẹ̀lú sunnati alẹ́bì alẹ́bì sọ́bọ̀ mi tàlákùn bí kún àmúrẹ́ àdébí mo ti ká mẹ́tílẹ̀ fún yín láńkẹ́ tó lù bá àdì máa tàmà sáàtò rí hímà àdébí bá kó láàrin ẹ̀ ní sọ́nù ẹ̀ sì ní sọ́kù wàhálà òní báyìí àmọ́ tí oníjẹ́ sọ́kù ó ní mọ́jẹ̀ mú o ìjọ oníjẹ́ sọ́nù ó ní mọ́jẹ̀ mú o kí ni mọ́jẹ̀ mú rẹ̀ lóògùn ìgbẹ̀tẹ̀ bá ti nǹkan méjèèjì ti bá mọ́ fún ayé tẹ bá ti mú dáadáa ni o àdébí alákọ̀ọ́kọ́ rẹ̀ kìtàbà Allah àlùkánì kẹrin وسنتي على سنة النبي إذا أنت ولهذا السنة هي لأننا نقتدي بسنة النبي صلى الله عليه وسلم في سيوة àáfin kọ́ ṣe ànẹ́bí nẹ́bí pè wọ́n ní ààrùn súnnà àwọn súnnà ẹni tí ń rìnrìn tánàbí rìn ẹni tí ń ṣe lọ́n bá nàbí rìn sí lọ́n

tọ́lúwọ́ tẹ́ rí wàhálà tí ó tọ́ ọmọ báyẹ̀ ní kọ́ ti dín ní ọlá ọdún ọ̀gbàládá torípa ojú òkòkò rẹ̀ fọ́ọ̀tì àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó ìjọ́ ìjọ́ alálùsùn náà nìyẹn o ẹni tó kàn pé alálùsùn náà nìyẹn wọ́n ní kó sọ̀rọ̀ ayé ara rẹ̀ kò ní sọ̀rọ̀ ayé ara rẹ̀ kò bá dà àwọn ìlú wọn rí alálùsùn náà kẹ́kẹ́ ìjọ àwọn ẹ̀mú tí ó kọ́ sọ lọ́wọ́ kò sí kò sọ́tọ́ àkídà láti wá jọ ọmọ kí láti dára ní súnmọ̀ lọ nísìn àkọ́kọ́ àkídà wọn ẹlẹ́ẹ̀kejì wọ́n kọ́ di àdẹ́bà Muhammad sallallahu alaihi wasallam so kí ni ìtẹ́lẹ̀ tí wá ní hálù súnmọ̀ yàrá náà nà fẹ́ sí ìdí àmàlì náà nàbí yẹn sallallahu alaihi wasallam iṣẹ́ wa àwọn ni ààrẹ súnmọ́ sí wọ́n jẹma ààrẹ súnmọ́ sí wọ́n jẹma ìwọ́n ló fi jẹma bẹ̀ àdìgbé nínú oko àkọ́kọ́ tá à ń jẹ́ ààrẹ súnmọ́ sí wọ́n jẹma àti màtọ́lẹ́dù àdì ààrẹ súnmọ́ wọ́n jẹma àbẹ̀ ńkọ́ tí ó ń sọ wọ́n jẹma lásìkò àwọn sàábì àdébà Muhammad sọ̀rọ̀ sọ́lá ń wé pé àwọn tàbí ìjọba aláàrùn tó náà wàhálà adé láwọn kan rí ọkọ̀ ìkọ́ àwọn kan aláàrùn tó náà ní òkú ló bá nínú bá àwọn tàbí eré ìtànà bí orin àwọn kan dé ìtàwọn tàbí orin kúrà bó láti abẹ́ ti ẹ̀pẹ́ ti ya ìsìlámù sọ ní òun àwọn ilé ìṣe ìsìlámù tó lálàáfíà lélẹ̀ ìṣe àwọn ilé ìwọ̀n ìsìlámù tó lálàáfíà tó wá rí bẹ́ẹ̀ ẹni kára mọ̀ sí àwa làwa ń àwa làwa ń ṣe ìjọ ti wa àbíkọ́jà lẹ́bi tí wọ́n lọ́wọ́ sọ bẹ́ẹ̀ àwọn amọ́ ọ̀nà ìlú wọn ṣe tó àbíkọ́jà lẹ́bi àwọn jáde mọ́ àwọn kò ní àwọn ìsinmi làwọn náà a máa ní kí ló lé àti bá ń kírun àti ń dáwọ̀ àti nàìjíríà àti bá ń sáwọ̀ àwọn òṣìṣẹ́ ń bẹ́ẹ̀ fúnlẹ̀ títà nẹ́bí òṣìṣẹ́ yìí ṣe ànẹ́bí òṣìṣẹ́ mọ̀lúdì ànẹ́bí olùbàndírì ànẹ́bí òṣìṣẹ́ sáwí ànẹ́bí òṣìṣẹ́ báyà ní tó tábà tí ń fa ọ̀sán tábà ní òṣìṣẹ́ tábà tí ń fa jáde ní oṣẹ́ ṣe tẹ́ wọ́n ń filẹ̀ àmọ́kẹ́ àrùn ah, àwọn àjẹ́jì alẹ́ ní àbáyànà àwọn ọmọ ẹsẹ̀ lọ́bá àwọn àbá àti ìdẹ́nu wọ́n ti fi ọlọ́mbà àwọn lẹ́rù ìdókútọ́ ní wọ́n gbẹ̀rẹ̀ kan lérò anẹ́bì ni ó kílẹ̀ pé láwájá ọlọ́ọ̀dìgbà lẹ́rù ẹni bá ti sọ́nà àwọn sàábìrì láwọn ọlọ́gbà lẹ́rù pé ọmọ àjẹ́jì lẹ́rù àbí ìdọ̀kọ́lọ́gbà lẹ́rù kọ̀ ẹ̀ta náà ah, ti wá pé ọmọ àjẹ́jì كل الجماعة لماذا سموا بالجماعة يقول الجماعة هو البيت يا رسول الله يقول لك عين قوس يا النبي عين يا النبي عين ويو النبي àwọn ìyàwó yìí jẹ́ ànábì wọ́n jẹ́ àwọn ìyàwó àwọn ànábì náà hàn ìwà ní jẹ̀mọ́ àbẹ̀. wọ́n ní wàá kọ́ni túmọ̀ الجماعة لأنهم اجتمعوا على اعتبار النبي صلى الله عليه وسلم كنت يقولوا بلاغان جماعة مصدر عقل مثل لكم لو يعقل لكم أقوكم عمد إلى النبي وما أجمع عليه سلف هذه الأمة أعطيتي أولو وليا النبي أولو كم بيت

àmọ́ èyí náà sọ́lọ́ tó bá kọ́ papọ̀ lélé tó bá máa ń tẹ̀lé ẹ̀ torí bá àwa tó dúró lérí eléyìí náà gbẹ́dà etí àwọn sọ̀rọ̀ bàbá nípa ọlọ́pọ̀ lérí dáńtọ́ fẹ́lúkù ẹni wọ́n ṣe àwọn náà gbà àwọn náà sọ́pọ̀ tó wọn lórí ẹ̀ ìdídà mi jẹ́ wàlìjàmáà فهم قد اجتمعوا على الحق وعلى عقيدة الإسلام الخالية من من الشواحن أما سألت في النقوم وانت في النقوم لو يا عقيدة تمقوا لبي أمان ستي وتاع لدي وتشير فقال لي سمى النبي صلى الله عليه وسلم الفرقة الناجية قبل الغبيان من هو حديث تعالي سوى من بين هذا السنة لهذا السنة والجماعة لو الجماعة كن وانا لأن محمد صلى الله عليه وسلم حديث معاوية من حديث سفيان anábìíní iná ara alìkìtàbẹ́lì ìwáyà lélẹ́ yóò láwọn ti mọ̀ kálẹ̀ kan ìwáyà mọ̀ kálẹ̀ kan pé ìfúkàwọ́ ìyàwó ìlàhí ilẹ̀ àwọn sọ̀rọ̀ ìrìnà sí ọkọ̀ àmìlẹ̀ kun iná ara alìkìtàbẹ́lì ẹ̀rá wọn tààfútíra àwọn ẹ̀dọ́ tààfútíra méjèèjì àwọn ọmọ اليهود والنصارى ó pa ń pa ó pa mẹ́ta pọ̀ nígbà yìí ìsáàwú ìdí wọ́n pín yẹlẹyẹlẹ lórí ẹ̀sìn wọn àlàfíṣẹ́ ni wọ́n sàbẹ̀rí náà mi là àwọn pín sí ẹ̀wọ̀n tù wàyí na hàrẹ̀ ní ọmọ عملوا قال ميسي تذكري يقول له هذا الناس الا واحده تذكرونا وجه النبي وهو انا جوا تقولك انا الذي ايوه كنت وهي الجماعه وهي الجماعه هنا الجماعه eléyìí ó wà ní ara àdéhùn tí a bá wa máa ń yà sí ọgbà wa. bákan náà nínú àwọn ọkọ tí àwọn alùsùnà tó ń jẹ́ yàtọ̀ sí alùsùnà owó náà alùsùnkọ̀ tó ànáàdìyà alùsùnkọ̀ tó ànáàdìyà lára ọkọ̀ alùsùnà kílódé tó mọ ìjọ ànáàdìyà táwọn là àtúntò tó náà dìyà àádùn tó náà ìjọ tó là àwọn ọjọ́ tó kù àwọn ọ̀la. tí ó dé tí wọ́n fi wọ́n ní ìjọ tó là náà ìdúnìyà mẹ́rin lè dàrí. ونجي اليوم الآخرة من النار ìjọ ọ̀sán ẹgbẹ́ tẹ́kọ̀ wọ́n lè jọ tó là wọ́n là kó níbi wàhálà ayé wọ́n là kó bídà wọ́n là kó bìṣírí wọ́n ti là kó bí gbogbo àwọn kọ́mẹ́ta ìlú gbogbo wọn kó síbi à wọn kó síbi kú wọn kó síbi kí ló bá níbi tó wọn yapa nẹ́bí ló bá wọn. bí ìlànà yapa nẹ́bí pẹ́rẹ́ yóò ti kó sí pẹ̀lú ẹ̀ka yìí. bí ìlànà yapa nẹ́bí pẹ́rẹ́ èyí ó kó sí pẹ̀lú ẹ̀ka yìí. ẹnu kó sí ẹ̀kọ́ sínú ṣéèkì àti kókó sínú kókó àdúgbò tó gbé náà tó gbé pàtẹ́ mi. Olúwa ní pàdé yàtà lèrí na yòkọ̀ ìbú na àná ẹ̀wòrì. Ọlọ́ni ẹni kan sọ́ra wọn dáadáa tàbí ìrìnàlá. Pàdé yàtà lèrí na yòkọ̀ ìbú na àná ẹ̀wòrì. Ọlọ́ni ẹni kan sọ́ra wọn dáadáa. Àwọn ọmọ àwọn tí wọ́n ń yapa àti ànẹ́bì. Ẹni kan sọ́ra wọn. Àwọn tó sì lọ ọ̀sìn kí wọ́n sọ́ra wọn káàbà kọ́nù bìdínà láyé ọ̀nà àdúgbọ́nù àdábùn àdí káàbà wọn káàbà kọ́nù ya ńláńlá wọ́nìyàn lè fìyàmà àbáwọn alìmọ́mù ahmed rahimahullah wọn alìfitna sọ́wọ́n bìmáàná látara yí apá rẹ̀ ọ̀nì ó lè kóso gbogbo ó lè kóso ṣírí pápẹ́pẹ́ anẹ́bílẹ̀ àgbọ̀rọ̀ lọ ilẹ̀ lówó ó làwọn sílẹ̀ àgbọ̀rọ̀ ilẹ̀ lówó ẹni wà lọ ilẹ̀ lówó ọ̀nà àrọ́ọ̀bà àwọn ọ̀rẹ́ṣẹ́ yìí ọ̀pọ̀ lọ́wọ́ sọ̀lá tó wọ̀ sọ̀rọ̀ ilẹ̀ lẹ́yìn وإن صدقه فقد كفر بالعود على محمد. سبحان الله يقول النبي إلى الكوسي بدعه ẹni kó ti kúfò ẹni tó kó ṣírí àwọn alùsùnà alùsùnkọ̀tù nàìjíríà wọ́n gbọ́n sí kọ́tù nàìjíríà ní ẹ̀nà ọ̀hún náà jáwó nínú fìtínà àwọn ti làpò fìtínà lè ti báyìí ní mọ̀súlìlá lọ́wọ́ àlẹ́wàsánà tó kọ́tẹ̀ láàrin Muhammad wọ́n làpò fìtínà alùsùn òní kó ti rí láìláì àrùn àwọn ìlọ́lọ́gbù agbájá ti nìkan lókù àìsùn olè kó sínú bídà tó wá láti nìkan lókù tó wá ní kó sínú àwọn kan tá a sọ yìí kẹba ti sọ fún kí ló dé ẹsẹ̀ náà rẹ̀ jáde gbogbo ẹ̀ òun ò ní ní wọ́n ti mọ̀ wá mà wọ́n ti mọ̀ wá mà àyàmọ́ wá ti dìbò náà ni ibi àwọn ẹgbẹ́ tí wọ́n fara di alùsùn náà bí táwọn ti sàbákan nìyẹn tó láwọn ti la ìlànà kalẹ̀ wọ́n ti lànà kalẹ̀ wọn ò mọ̀lá wọn ò lànà kalẹ̀ wọn lórí kìtàbù àti súnà báyìí làwọn ọmọ ti dá wà. táwọn wá rí àwọn ahadi àwọn ahaya àwọn àyà tó kọ́ lápá àwọn nǹkan tó làkalẹ̀ yìí ló wà ní wọ́n láti bílẹ̀ yóò ní wọ́n láti bílẹ̀ ẹwà wọn tẹ̀bílì lápẹ̀jú wọ́n ti lọ fi àìwòrò ìpínlẹ̀ òṣòlù àìwòrò ní wọ́n ti lọ fi sínú òṣòlù òṣòlù sí ìlú ó wá lágbára fún wọn lẹ́sẹ̀ láti yọkùn rẹ̀ ìdólè ìtumọ̀ ìyá ìdíkọ̀ àjọ òkú olóṣù náà lọ́sọ̀rọ̀ ẹ̀fíìgì ìdáhùn náà àbí kí wọ́n yọ àwọn nǹkan ẹkùn mẹ́ tọ́lábí ẹjú kọ́ yọkó mẹ́ àhá lọ́pọ̀ láàrín òṣìṣẹ́ nìyẹn àìmẹ́yà wa àwọn àti láàrín òkò ti tọ́lábí pàkíyèsí wa di ẹ̀dẹ̀kan láàrín àríkò mẹ́ bí ìwà jáde ìtẹ̀síkè ní fún yàwó oríwà ní wọ́n jẹ́ fún ní orí àìsàn àwọn bọ́lá fẹ́fẹ́ yàwó tí wọ́n bá rí yàwó fẹ́fẹ́ ló fún wọn jáde àwọn olùkọ́ làwọn tẹ̀ kan ọ̀ lórí yàwó fẹ́ àti kọ̀ọ̀dọ̀ jáde lẹ́ẹ̀kan tó tún kọ́ àwọn tẹ̀ kan. olóògbé agbóná ẹni yìí ó ní mọ́ni dáadáa wọ́n láwọn bídí abílẹ̀ eré kiri sábà ń ṣe ìwé ìjàmáyé gbogbo bílíà náà ṣe tẹ̀lé ìṣẹ̀lẹ̀ yẹn sẹ́gbọ̀rọ̀ sílẹ̀ gbọ̀rọ̀ sílẹ̀ ńlá sílẹ̀ ìsìláàmù sì gbá wọlé káwọn ṣe dúró ìjàmá yín àdúgbẹ́fẹ́ lọ. so àwọn aráàlú tún náà àwọn ti là kó ìjà wà láì wọ́n là kó ìlú ṣe wọ́n là kó ìgbé náà kọ́tà ìgbé náà tẹ̀lé àwọn tó máa fi jálà yìí òbí mẹ́ta náà jáde ọmọ òun òbí tí mo náà yàn ló fẹ́ ọ̀rọ̀pàdé ẹ̀mú ọ̀pàdé ẹ̀mú ẹni tó ti ní sọ fún mi o tó ṣe é ní sọ fún mi. àwọn àgbẹ̀ kan ti nàìjíríà wọ́n ti tó wọ́n ti là lọ́nà méjì wọ́n là láyé wọ́n ti là lọ́nà ìyá mọ̀ ọ̀nà tó gbà láyé tó ti láyé ni pé wọ́n ti là kó olùkí náà wọ́n wá là láyé ìyá mọ̀ kó olùkí náà ọlọ́run àwọn tàbí sọ̀tọ̀ àwọn àjọ sọ́nà fẹ́ ti hàrí sí ọ̀nà ìlú àwọn alẹ́ kan. Ìjọba fẹ́ bẹ̀rẹ̀ tí àwọn Yahudi àpẹẹrẹ ìjọba wà. Nàtọ́ àpẹẹrẹ ìjọba ti tù. Ìjọ owó padà àpẹẹrẹ ìjọba ti tù. Tẹ́wọ́n ti tù wọn náà lójú àjọ mọ̀mọ́lá. Yóò ṣe ìbẹ̀rẹ̀ ọ̀tá. Àwọn sọ̀rọ̀ wa béèrè pé ọ̀kan owó ni wà nẹ́bì àwọn tàbí bí àdúgbò ọlọ́dún wọn bí yóò bá bèèrè ní ọjọ́ tàbí wọ́n lò ọwọ́ pánẹ́lì ọwọ́ pán bèèrè ní alẹ́ ìfún ọlẹ́ ní kálukú láwọn náà ní àwọn ní o àwọn ní o ẹni tó yá jẹ́ ọ̀wá kò fún ọ kò fún ọ sẹ́kálẹ̀ fún alẹ́kùn olóko ọjọ́ náà ni orúkọ kálùkù àwọn ajẹ́ lónìí kálùkù àwọn ajẹ́ ọmọ gbá alẹ́kùn wa gbé ìròyìn kalẹ̀ ìròyìn kalẹ̀ ìròyìn méjì ẹ̀ńtà bá ti rí kí ló yẹ kejì la kódà báwọn yorùbá rí sẹ́bi alùsùn náà alákọ̀ọ́kọ́. من كان على ما أنا عليه اليوم ẹni ìṣẹ́lú ni ẹni bá gbó ní rírẹ̀ náà mẹ́kọ̀ọ́ tó lẹ́jì àlọ́wà olóòtàmí náà ọlọ́run bá lè kìí àmà ní ìṣẹ́ lónìí lónìí ajẹ́fẹ́ ni ògbọ́ ọ̀sẹ̀ tánẹ́bí òsíńdà náà ìdáná bí igbó lérí rẹ̀ àfídàtán ìbáyàtán wọ́n má ní hajjá ìdáná bí igbó lérí rẹ̀ kílàkílà tánà bí igbó lérí rẹ̀ àlẹ́bẹ̀ òkúrẹ́ ní wàhálà bí igbó lérí rẹ̀ àwọn kan bí àwọn tìjà níyà àwọn ìsúfí tẹ́lẹ̀ máa ń sọ nípa àwọn aládùúgbò tó àyè nípa àwọn tó ti díẹ̀ ní sórí mọ́ bá díẹ̀ ní sórí mọ́ wa o àwọn táwọn fi alẹ́ sọ sí láwùjọ tó àyè wọn ò mọ sáfẹ́ ìlú bí ó yẹ káwájọ́ kankan ní àlẹ́ yàwọn sórí mọ́ fúnra wa kí náà fi sórí ìdílé àwọn mọ́ olùkíyẹ́ pé àwọn àwọn ẹgbẹ́ tó mọ̀ fún wa pa súnfí wọn àárín òun mọ́ sáfẹ́ ìlú bí ẹgbẹ́ pé súnfí ni súnfí ẹ̀sìn kan tó dádúró ní òun ní sí ìsìlámù rárá kan ti lú ní Islam kan ti bẹ̀. Òyà àwọn náà ti ní lànà tí wọ́n gbà bẹ́ẹ̀ fẹ́ wó ìsìlámù ní ìlú ní wọn. Nínú àwọn àbíkà tó gbójú wọn ní wáhálà ti gbójú gbogbo ìsànlọ́lọ́ lẹ́nu pé húwà húwà húwà gbójú tó máa ń ìdí mú lọ́wọ́ ìdíbi sọ̀rọ̀ yìí ó ní sẹ́ ń pè láìpó ní ń pè bí bùkálà ń bá bí ọ́ pé lágbájá sí lẹ́yìn ọwọ́ àti òkú wa àmọ́ wọn ni máa bí bóòlù ó ní ọ̀padà ọ̀ sí ìwọ̀sọ́là tẹ́lifíà tí àwọn òsì máa ń fún yàn ó yà tẹ́lifíà ti sún náà tí máa lọ́wọ́ ti gba tẹ́lifíà ní yẹn sún bí ó ti lé ní àgbákòrò ẹ̀ sún bí ẹ̀ ti jẹun èyàn lé fún ẹ̀rọ tí kò máa kírun kẹfà ẹni tí ń kí ń dájú ojú wọn kírun èyí lè túbí túbí ẹ kírun tó láwọn ti dìdú pé àwọn kankan pẹ táwọn lè máa ṣe tó ń lágbára ẹ jù lọ alimọ́gbàgbẹ́rù ìsọ̀lá ti fáàtì kámárà ti já ní ó ní ní ẹ̀rọ ti sọ̀lá ti fáàtì ẹyọ kan ó ti dédé kẹ́yàn kapọ̀ náà kẹta Quran nígbà six thousand. Bábùlì Fáàdì, ó lórí gbogbo bá tí gbogbo ẹ̀dá ọlọ́run ṣe lójúmọ́ lọ. Ìdáwọn àlejò ló ń ṣe ẹgbẹ́ ìdáná làwọn náà. Ìdáwọn dábà ń ṣe yẹn ṣe ó ti kó mi. bá ṣe lójúmọ́ nìran wà. jálẹ̀ sọ àmọ́ àwọn tọ́gbọ́ra wọn súnfí táwọn èyí ṣe súnfí wọ́n wá ń dìbẹ́ ìjàmà ìjàrí gbogbo èyí ṣe súnfí sábẹ́ súnfí ni wọ́n wọ́n ló dìbẹ́ ìdìrẹ́ o ẹwà àwọn bá jẹ́ sí súnfí ni wọ́n àwọn dìbẹ́ ìdìrẹ́ ni wọ́n ló tọ́ra mọ́nà ìjàrí sọ èkì ìbà ó ló tọ́ lábára ìjàrí sọ òun wá kẹ̀kú bírù rẹ̀ ó ní táwọn àgbẹ̀ ń sọ ni pé tọba ká ìlà ládàtọ̀ lọ́gbà bọ́bá kálázárì ládàtọ̀ lọ́gbà bọ́ọ̀kánúbà ládàtọ̀ lọ́gbà ọkímọ́gbùmí ládàtọ̀ lọ́gbà ìṣẹ́ ládàtọ̀ lọ́gbà ó ní ẹ̀rọ wà ládàtọ̀ lọ́gbà wọ́n á ti sọ̀rọ̀ àbúrò fáṣẹ̀ ẹ̀yọ̀ kan lásán láàdá mẹ́wàá láàdá oúnjẹ dùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ máa ń kírun nígbàmọ́ ara ẹnu lóbi fún wọn lẹ́nu láwùjọ tó wà yìí pé ẹ kírun ní àbá àádáwọ́ lábà kírun ìgbàdúwẹ̀ tí gbogbo olùsọ fún ìtàn àmọ́ fẹ́ sọ fún olùsọ fún díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ òun náà bí sọ máa ń kírun wọn ká mẹ́wàá náà kírun kọ́lọ́wọ́ ní wọn mọ́sálásí ẹ̀dùn àwọn tó wá jẹ́ àwọn kan bẹ láti gbogbo àjẹ́sára náà máa mú ẹ̀kírun àwọn òyìnbí ọdún kírun mọ́sáàdì rẹ̀ lè wọ́n rí wọ́n èyí kírun sí wọn sáàgùlà tó náà máa ń ṣe ìmọ̀ bá rẹ̀ lọ́kàn jẹ́ kó bá jẹ́ mọ́sáàdì náà ilé yẹn ti mọ́sáàdì kì wá kírun ó wá pé ó pè mú pẹ̀lú ẹ̀wọ̀n dá lóhùn ìlú akérò mọ́sáàdì rẹ̀ ti ilé sùsùdíò kì kírun kàkà dẹ́gbẹ́ àríkà lẹ́jì wọn àwọn aláwọ̀ kírun àwọn kírun àwọn sáwùlà lọ́gbọ́n kà làwọn ti kíkà mọ́ àlẹ́ mọ̀ ìtẹ̀mí rẹ̀ pẹ̀lú náà lóbi lò àwọn sàárè òwúrọ̀ àwọn òwú ọwọ́ náà ti jọ kan mọ́sálásí pé ààrí ah, ló mọ́sálásí o àbẹ́ẹ̀lẹ̀ lọ́kà mọ́ lọ ọ̀sẹ̀ àwọn káyọ̀dá mọ́ká sáré kò àti kòtò náà lọ́tà lọ́kà ni lọ́kà ní méjì bẹ̀rẹ̀ àyọ̀ àlọ́ mọ́ká àdébí àdúgbò nílùú àdúgbò ilé òjì ìlú tí òjì tó ọlọ́kí mú mi wọ́n ní lọ́kàn kí ni wọ́n á sí àdúgbò wá lọ́rin àyè bílálà lára àwọn tó kí kiri nù tó kí ní bílálà náà ó lè dùn ọlọ́wọ́ ní àbàrẹ̀ wọ́n máa tọ̀rọ̀ náà ni aláwọ̀ bá bá gbúlẹ̀ kan náà bá ọ̀nà tí wọ́n bá rí máa ń wókè máa ń fẹ́ ọ̀nà wọn àtàrà àrùsùn náà ti kọ́ bí lẹ́yìn ìròyìn méjì náà lẹ́sọ̀ ọlọ́run àríwọ̀sọ́lá wọ́n àjòròyìn àwọn tó kọ́ pẹ̀lú ìrìyà alákọ̀ọ́kọ́ bẹ́ wọ́n wà lórí ìdá ànẹ́bí wà ní àkídà ní ìbáadà ní ìlànà wọ́n àṣùhábí ìròyìn méjì náà wọ́n sẹ́fẹ́ kẹfẹ́ ta ní ń kà fúnra ní ìpínlẹ̀ ọ̀dà àdúgbò tó ọ̀dà àdúgbò náà ìkẹfẹ́ ta mo ti ń kà fún ètò wáyé ní àdúgbò tó náà ti rà àkídà ìbádà àwọn ní àjẹ. ìtẹ́lẹ̀ kí wọ́n ní àdúgbò tó náà ti rà òun lé mi. àbẹ́wájá lùsùn náà mo ní ìfẹ́ mẹ́ta ni wọn ò ní kó tí tọ́bá ti kó sínú rẹ̀ tọ́bá ti sọ fún wọn kàrí jáde fún bẹ̀ àwọn òní tẹ̀ fásibẹ̀ ìtọ́nà sànù wọlé wọn ò ní tẹ̀ fásibẹ̀ kókóró tọ́bá lọ́gbẹ́ kúkúrú lé ìfọ́kọ̀ mẹ́ wọn ò ní tẹ̀ fásibẹ̀ bídà tọ́bá ní bídà ilé ìfọ́kọ̀ mẹ́ wọn ò ní tẹ̀ fásibẹ̀ ṣe àmọ́ nǹkan bẹ tí a lò lónà lè fojú àwọn nǹkan ẹ̀yọ wá yọkù ọ̀nà àrùn náà èyí mú mẹ́ta tó ní ẹ̀ka gbọ́ dáadáa ẹ̀dàkùnrin ẹ̀díkà lọ gbá wọn sára kù yé o àwọn tí ò tó yọ fóònù tún náà lábí yọ fóònù tún náà àwọn nǹkan tá a lè tún náà lè kó sínú sọ fún ọ tó bá ti kó sínú rẹ̀ tó bá ti sọ fún mi níbi ló ń gbó tí o bá ti kó òkò kò yálò náà bọ̀dì àwọn tó bá ń bẹ tó àrùsùn náà lè kó sínú rẹ̀ tẹ́bàdì sọ́dún kò ní kó mẹ́ nǹkan ẹgbẹ́ náà lèrè ó lè mú ìjìyà ó lè mú mọ́nà náà kò sí ní kó mẹ́ àmì àìkú mẹ́un ni kò túmọ̀ tó gbà pé nǹkan ẹ̀yẹ nǹkan ẹ̀yẹ dá ó gbà pé nǹkan náà kò dá àbí ó jẹ́ pé pẹ̀lú àwọn nǹkan tó rí orí kó dá bọ̀dọ̀ ó làwọn ọmọ bí ara ẹ̀kọ́ lọ sínú ẹ̀lú ni alẹ́lò bí o mọ kò gbá wọn ìsìláhàtì kọ̀ọ̀kan kò gbọ́ yé àìsìgbọ́ ìsìláhàtì yé gẹ́gẹ́gẹ́gẹ́ ó kàn ń wúyò náà tí wí náà aláwájẹ́ mọ́sálùsùn náà kí ló dé israeli ẹ̀ẹ́ olùmọ̀sáàkì aláwájẹ́ mọ́sálùsùn náà kí ló dé ẹnìkan bẹ́ wọ́n fi jíjẹ́ mi lẹ́yìn ẹ̀dá àwọn oníkẹ̀sálùsùn náà kí ló dé ilé oníkẹ̀sálùsùn náà kí ló dé ilé oníkẹ̀sálùsùn náà kò sí nǹkan táwọn fẹ́ gbà lọ́wọ́ wọn yẹn ẹni mọ̀ sọ yìí èyí bá nọ́mbà ẹ̀ lọ́wọ́ èyí nọ́mbà ẹ̀ lọ́wọ́ kèé ní pé bá fẹ́ máa pè ní wà àti ní ọ̀dọ̀ wa èyí kó jẹ́ méjì lọ́wọ́ ti pè ní mọ́sá fún wa yìí mọ̀ tó káwà fẹ́ pè láti fi iye wọ́n ní bíi àlè gẹ́gẹ́ tó nà ó kèé ṣe kò sí fẹ́ a bá gbé kírípù kan jáde ọsọ fún mi wọ́n gbé ọ̀pọ̀ tí wà tó ti wọ́n bèèrè pẹ̀sọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n bèèrè pé nípa àwọn ìkọ́wà ní mùsùlùmí ọmọ àpapẹ̀rẹ̀ rọ̀ ẹni wá sára àwọn olóògbé ní ìkọ́wà ní mùsùlùmí ó sì sọ sí ó ti yá àti wọn ó sọ àwọn tó jáde wọn náà kọ́dà ó ní wọn ò sínú àlùsùn náà ẹnìkan wá ti tààrí ní máa rántí dáadáa òun wá ti kún pé àwọn ìwọ́n mùsùlùmí ń mú orin pé kò sí àbídà àà ó wá nípa nǹkan òkú ní onímọ̀ pé kò sí àbídà ó wá máa rẹ̀ lówá ó máa rẹ̀ lówá ó máa rẹ̀ lówá ó sì àbídà mo tọ́ bá sọ fún wádé ó bí dìbẹ́ jù wọn ọ̀ tábàtà ọkọ̀ pé ní yóò fún ìjọba yìí sọ́tọ̀ sáàtọ̀ fọ́fìdà àǹtẹ̀ ìfáwò fún ni ìsọ́ọ̀bù náà pẹ̀lẹ́ yóò ó ti sàlàyé àwọn tó pè ní wọ́n mùsùlùmù ìwọ́n wá ní ọdún gbàdọ̀ pé kọ́dà tó yọ ọmọ náà gẹ́gẹ́ fún wọn àwọn ìwé pépé ti àfidà wọn máa ń pè ní àfidà ó sì mú àwọn ìlú wa fún wọn ó mú wọn fún wọn à ẹ̀yìn bá nígbà náà ti ọgbọ̀n lọ. ìbá ìbá ìjọba ẹ̀sẹ̀ àti ẹ̀dìgbìn yìí ẹ tó mìíràn wá ọ̀sán ni a ọ̀sán sẹ́ẹ̀dì ọ̀sán sẹ́ẹ̀dì ẹni ẹ ń pààyàn kí ó ń lé ní pàtó pààyàn kí ó pé àwọn ará ìkọlẹ̀ àwọn kí ó ń kọlẹ̀ wọn á kí ó débi ọ̀rọ̀ ọ̀rọ̀ oṣù lẹ́ni ẹ̀ pọ̀ wọn á kí ó bí píkítọ̀ fọ́tò fọ́tò yíyá ó wá ní àwọn àfáà ẹbí kọ́ ọdẹ wù àbí tí ẹ bá ti kọ́ yẹn kéwú kìí gbogbo tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ kìí ṣe bí tí wọ́n bá fi sí nìkan lọ́nà fún àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ bí kọ́nà pé mi ń bẹ tó wọ́n pé mi ń bẹ lẹ́yìn tí wọ́n ń sọ yìí ọwọ́ a sọ pé yìí tí wọ́n ń sọ lọ́dọ́gẹ́ ni yìí òun ló tẹ̀sùn wọn àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èlò ní èyí tó jẹ́ wọ́n kí fún ọ̀nà ọmọ ọmọ fún wa ẹ̀ wá ní bàbá àwọn afáàmì sọ̀rọ̀ ẹ̀lò ní ò bàbá àwọn afáàmì sọ̀rọ̀ mi láyé pàtó tó láyé pé ọ̀tọ̀ dá ẹ̀lò ní ò láyé rí nítorí pé ìlàjò fún náà bìkọ́sí ló fà á nítorí pé ẹni tó jẹ́ àbá rẹ̀ ojú kan tó ní ọ̀nà tó ní sọ fún ojú kò jẹ́ kó rí kejì òun ló jẹ́ pé ẹni tí ó bá ti rí rí tó bá ẹnìkan tó sọ̀pọ̀ ní kejì alẹ́ ìta alùsùn náà ẹni wá kó tẹ̀wọ̀n àbá lọ gbáà pé àwọn tẹ́lẹ̀kọ́ tó káà ń yà lónìí kò kó sínú ẹ̀sùn ìfàmẹ́lì kan tó ìdáyà rẹ̀ ọdún wákàtà yìí lóṣù táwọn afáyé ó ní àmọ́ òun gbà pé píkọ̀ tá a yà lónìí kò kó sínú àárọ̀ wọn kí ló dé

sí kàdíyà sẹ́kẹ́ndì wọ́n jò kó síwájú àbábá ikú mọ̀ tí ọba ọmọ ṣẹ̀dá gbogbo wọn ìmọ̀ tí yẹn ní lọ́mọ tí ẹ pé ọmọ aláwọ̀ dúdú ní Saudi Arabia tábùwá fún nígbà wọn pé wọ́n mọ̀ sàlàyé ẹ̀sìn ní mọ́sájà ní Muhammad ọlọ́wọ́ sàmọ́nà wa o máa ń gbẹ̀dẹ̀ dálò fún ndị global tó tó gbóni sọ́tò lọ́dọ̀ tó wọ́n wọ́n á ní ìṣẹ́ ìmọ̀ ọ́dọ̀ fún ìṣú wọn bọ̀ ó bọ̀ dáadáa tó o àwọn tí mo ń dáhùn ẹ̀dá ẹ̀dá náà òfèmí kò ní jálùkù náà mọ́nà tó mọ́ kí kò sí ẹ̀kọ́ òfèmí rẹ̀ àwọn náà gbà pé kámẹ́rà táà ní náà yàtọ̀ yìí wọ́n ní kí n ti àwọn lọ́wọ́ bẹ̀rẹ̀ wọn fi bẹ̀rẹ̀ sọ̀rọ̀ wọn nípa ẹ̀sùn yìí àwọn ìlú wọn sọ̀rọ̀ ẹ̀kọ́ yìí sọ̀rọ̀ yìí kí ní bẹ́ẹ̀ náà àfa tí wọ́n ní halal ni ní bẹ́ẹ̀ náà àfa tí wọ́n ní haram ni. wọ́n máa sọ mọ́kìtù fún wọn wọ́n máa sọ mọ́kìtù fún wọn náà pọ̀ tí yóò bá farabalẹ̀ dáadáa èyí olúwa wọ́n ti rìn wọ́n sọ mọ́kìtù wọn tó dáwọn máa wẹ̀ dáwọn ènìyàn ni kẹfà máa ń kó sí ẹ̀ bẹ́ẹ̀ ká ti tèmi nù ẹjọ́ afá dáńtẹ́ tó ti kí ni dọ́kítẹ́ lẹ́sìn yẹn ẹlẹ́kùn ẹ̀ ẹ̀ dídì wọ́n gbẹ̀yìn wo ká á kú mo lé wọn bẹ́ẹ̀ ní ẹ̀sìn sọ̀rọ̀ tó tó yẹ mo ní kí ni ìsàfihàn ó lọ́dọ̀ pé àlọ́ wò sí mẹ́fà tó gbọ́ ni kí ni wọ́n ń sẹ́yìn ẹ máa ń fẹ́ bóyá pé bí àwọn ọ̀sán àtọ́ bá yìí tó bá jẹ́ káàdì sí nìkan lè lọ́lẹ́gbọ́ ẹ̀ mọ́ sọ́pẹ̀ ní mọ̀ ọtí mọ́ náà ló ń pẹ́ ó ṣe é ṣe irú ọ̀wá láyì àwọn tó ń kọ́ ìyà àwọn ẹ̀sọ́ àbáyé nífẹ̀ẹ́ ló ṣe yán kọ́ àbá wá ó lọ́pàá sọ báyìí àbá sọ báyìí àbá sọ báyìí ẹ ti useless mọ́ wọn nù ní tó ṣe pè ní nǹkan ọ̀gbọ̀n ní ṣé wọ́n ti yàtọ̀ sáwọn àfáà sí mọ́ àwọn àfáà sí ojú kan lẹ́mọ̀ wọ lọ wọn ò ní kékeré mọ̀ pé ìkẹ́ mọ̀tàmọ́dé ìsọ́ wọ́n lágbára láti sọ̀rọ̀ káàkiri sọ̀rọ̀ lọ́mọ́ kíkù wọn kẹ́mọ́sọ̀ òdìkéjì káàkiri kẹ́lú wá kẹ́lẹ́ gúnlẹ̀ ní àtọ́báyì wọ́n ní haram ní aláàdì aláàdì òkè ní tọ́báyì wọ́n ní aláàdì ṣe àzúwẹ́ ni wọ́n ní sábà máa kẹwàá máa ń sọ̀rọ̀ pé máa mọ̀tẹ̀ yẹn sọ pé àwọn kan sí haram wọ́n mú ti wọ́n àwọn kan sí aláàdì ẹ̀rí mọ́rí ẹ̀rí mọ́rí ẹ̀rí mọ́rí sai ka maru ta ba sai yau no halu sunna ina to ba rai sun ya fito ne sai halu sunna ga halu sunna sai halu sunna ya fito kai ko no halu sunna ẹni wọn wò ní ìta rẹ̀ ní yóò ẹ̀kún rárá sílẹ̀ olóòrè wọn irú àwọn nǹkan báyìí lọ́bí ẹ̀kún ní alùsùn náà so àwọn nǹkan sí haramu ni àwọn oní haramu ni na oní haramu pàpẹ haramu ni fọ́tò níwáyà níwáyà tó pé kóòrò alùsùn àríkò pẹ̀lú alùsùn náà jẹ́mọ́ ẹ́ kó pé kóòrò alùsùn náà ẹjí ká máa bá bọ́ yẹ́ sí ìdága jẹ́mọ́ kò túnmọ̀ pé mí ti fi fọ́tò lọ́dọ̀ ní haramu ni o haramu ni fọ́tò lọ́dọ̀ bá bá rẹ̀ ní ti náà bọ́dà tó bá rí lórí rẹ̀ ní sọ fún ọ̀sán ìyàfọ́tò bọ̀t yóò lé nǹkan tó ṣe lè pẹ́ pẹ̀lú àwọn àlàyé tábà tábà ṣe òun kó wà fún bíi pẹ̀lú àlàyé àwọn àbá kó lọ́gbà tó dé ní. ẹ kọ́ ní àdáyé ṣojú ò bá jẹ́ ká ní tí abẹ́gbẹ́ lápá jẹ́ ẹ̀dá lùsùn ò lè kó sínú ọ̀sán wọn yóò alùsùn ò lè kó sínú sírí tí máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lọ́pàá kí èsì àdúgbò ṣe yóò kó mẹ́ alùsùn ò lè kó sínú kókòrò tí ò bá mẹ́rin máa ń tẹ́tẹ́lẹ̀ lọ́pàá ẹ̀sí àmì yóò kó mẹ́ bẹ́ẹ̀ ni bíta yóò kó mẹ́ àmọ́ àwọn ìtẹ́jọ́ pé máa sí à àdùsùn ẹ̀lẹ́ fún sínú rẹ̀ tẹ́sọ̀ fún tí ò ní kú ẹni kọ́ parọ́ mọ́ ẹni kọ́ parọ́ lọ ẹni kọ́ mẹ́jẹ àlè mọ́ kò ní ìfòlé lẹ́wọ́ ẹni kọ́ wo bè mọ́ ẹni kọ́ máa bo kọ́ máa lọ sọ́ọ̀tì ó ní wọ́n lé lọ́wọ́ lọ́sọ̀tọ̀ wọn gbogbo àwọn ilé àwọn bí ìbúná àdùtò náà ṣé àdùtò náà ẹni yẹn àgbẹ̀dá àdùtò lọ́wọ́ òun lè jáàbù náà bí o bá ti jáàbù ìjáàbù lọ́sẹ̀ ìjà àdùtò náà bí tí o bá ó ti náà àdùtò náà tó kọ́kẹ́ ní káyọ̀ ọgbọ́ ilé ìyá lómi gan àdùtò náà tó o bá àdùtò náà lọ́nu àti ṣe yà ṣírìkù yà òní mùsùlùmá fẹ́ẹ̀rẹ̀ lè kúkú alhamdulillah olúwa láwọn ọ̀kan káwọn yá yìí mùsùlùmá káwọn ìgbàrí olùjáàbù àbí kò lólùjáàbù tí wọ́n bá dẹ̀ rí owó náà pé ó ti mọ́ fún bí àwọn tó lórí ẹ̀kọ́ nínú yẹsù náà kọ́dà nínú fámìlì wọn jọ kan tí wọ́n lè lórí bẹ́ẹ̀dì wọ́n lè lórí àwọn ẹ̀kọ́ iná lórí ẹ̀ wọ́n wá lẹ̀ sẹ́nu tó ìyáta lóhun òdé wọ́n sọ lábẹ́lẹ̀ ó kàdé wọn àpò bábẹ́lẹ̀ mi lónìí àbẹ́wọ̀n ti fún wọn náà ní làlúdò jẹ́ ni ìyá ìmọ̀ sọ pé òun tẹ̀lé máa ń fi níbi pé bóyá òun náà máa ń sọ fún ìyá náà rí àbọ̀ ti fi hàn tó mú mi pé ní àwọn òun náà nǹkan yẹn wọn òfin ẹni kan jẹ́ o òfin ẹni kan mú o kọ́ báyìí sọ ọ́ ni wọ́n àwọn náà sọ

àyọ́ tó ti eré ogele àbáàtàdé ní ẹ̀rí sábàtúnà ilé fọ́tò tó pẹ̀lú buhari ó yà fọ́tò pẹ̀lú buhari ẹ̀ sábàtúnà ilé ìfúnra tó dàgàgìrì wà láì tó fi dàgàgì lọ ẹ̀yẹ́ tó tó ní àgbìyàmà nǹkan tẹ́lẹ̀ yẹ́ ṣe kò dá lọ́tọ̀ àmọ́ kò yọ́kùn mọ́ ọdún náà ilé náà sáré àti Muhammad sọ̀tọ̀ náà táwọn náà ti àwọn wà tí ó lágbára tó gbẹ́lọ ẹgbẹ́ ti àtìkọ́lẹ̀ ti pẹ́ ti ìtò àwọn sọ̀ábà ti àánú sínú ẹ̀lẹ́ yìí wọ́n táwọn tó náà ń bẹ táwọn náà ń ṣe gẹ́jọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àrí ti tètè nánú wọn àrí mú tí wọ́n sọ fún wọ́n tó lù lókùnbálẹ̀ ọtí lókùnbọ̀ mú tí lókùnbọ̀ ń pa wọ́n tó lù lókùnbọ̀ mú ó ti dìjọ́ kan àlébìwá ní ọyá ẹmọ̀ lù ẹmọ̀ lù wọ́n kò máa lù ẹ̀tọ́ yọ bàtà yọ bàtà ẹ̀tọ́ yọ bìlá ẹ̀tọ́ yọ bìlá bí ẹnìkan wá tó tó lé pé torí ó tí wọ́n ti dìná tó wá ti dìná wọ́n lù tó wá ti dìná wọ́n lù pàtó yà lóba ó wá ti fi àyẹ́ o bàbá rẹ̀ nìkan lónìí lọ wà ní ṣe náà lọ́dà ó lè bá tó kò yé pé òun náà pẹ́yàpọ̀ ọlọ́run tàná ogun tí máa yọ tí mù ṣẹ́gbẹ́ ìgò tó gbé lọ́wọ́ kò dé ibi tútù láàrùn náà rẹ̀ lẹ́yìn ẹ wá gbọ́n tánà mi kan pàtẹ́ni ẹnìkan á lù ú fún un lánà rẹ̀ àdébìnrin òfin òun lánà rẹ̀ ìnáwó yóò ṣe kò lọ yóò ṣe kò lọ ọ̀rọ̀ sílẹ̀ kí lọ́ọ́ fi kéwòn ẹni yìí ní kí ọlọ́sìn ní ti àlẹ́bí àlẹ́bí òfin ṣé tó ṣe yẹ yọ kò nù òun a ní ìkàlọ́ wa sáà lè fi gan ọ̀láyà yẹn ti wá láti lè gan àti ká gbìyànjú ká kọ̀rẹ́ àwọn mísíkì yẹn ẹ̀yà kò ti mú ọmọ ọmọ yẹn o gbogbo tí ń sọ yìí tí ń sọ yìí èmi náà máa ń sáwọn náà láti ṣe èmi máa ń sáwọn ní ń sáwọn wa. ìmọ̀ sábùkì ìyàmọ́tò ẹgbẹ́ ti ní ìmọ̀ sábùkì ìsìnkì mọ́tí ìmọ̀ sábùkì ti dìná bọ̀dù wọ́n mọ́ sàgbọ́ pé ẹgbẹ́ agbọ́ tani alùsùnà tani alùsùnà yìí tí tí ò bá yọ ẹ̀kọ́ ọdún súnà máa fi yọ náà àwọn nǹkan yẹn ò dá lóòótọ́ tí èyẹ ká ń ba lọ́wọ́ mùsùlùmí kò yẹ ká ń ba lọ́wọ́ alùsùnà kò sì gbọ́ ọ̀pọ̀ ṣe é mú mọ́ tábàárẹ̀ tọ́nà fi sàdókùn wá ń ṣe é nǹkan yòókù kúnnà súnà mùsùlùmí ẹlẹ́tẹ̀ ni tó bá wọnú ọba ọlọ́rẹ̀ sànú ẹ̀ tí ò ní bèrè lọ́wọ́ rẹ̀ àmọ́ síríkù bí yá síríkù kúkúrú àá no way yóò jẹ̀ yẹ so nǹkan tó ní mọ̀ àlùsù náà kò lè àti fún àlùkò méjì náà tó àlùsù náà jẹ àlùsù náà pàṣẹ máa ọkàn kan tí o bẹ tí ló tó ní pọ̀ bẹ́ẹ̀ sọ àwọn tí pẹ̀lú mi ò ní analyze mi àkíkà mi jẹ́ àlùkò àjẹpà àwọn ẹgbẹ́ lẹ́yìn náà ìjọ lẹ́yìn náà àjọpọ̀ nínú ọmọ àwọn jẹ́ àjẹ́ àlùkò ọdún nàìjíríà. inú orúkọ tí àwọn àlùkò náà jẹ́ yóò ti lábọ̀ àlejò àbúhábù hadith àbúhábù hadith wọ́n sọ ní àbúhábù hadith àwọn aláàbí wọ̀dẹ́rìkà ẹ̀nàwó ìsìkàmù ìnáàbì ìbájẹ́kẹ̀ àwọn alùsùn náà ní alùsùn hadith ẹ̀sọ́ máa ń pa ánà bẹ́ẹ̀ wọ́n yẹ́ sọ́rọ̀ púpọ̀ pẹ̀lú kéwù ní àwọn dénú gbogbo ẹ̀lẹ́gbà ọ̀sán ìtàn sọ bọ́ ni pé ẹ fẹ́ràn ìhánà ìsìkàmù بنقل ما روي عن النبي صلى الله عليه وسلم àwọn alùsùnà wọ́n ní àkọlé kàtíyà lórí kẹta àtúrà ní Muhammad lára àwọn pàtà alùsùnà jẹ́ ni ẹ̀ alùsùnà alùsùnàdìd ẹ̀rí mọ́ wọ́n mọ́ ẹgbẹ́ ọjọ́ tó wá fún wa o ẹ̀rí tó fi jẹ́ Ahmadiyya àwọn sọ fún wa o ẹ̀rí tó fi jẹ́ Shia àwọn sọ fún wa o àti gbogbo iṣẹ́ ìṣẹ́ sọ́ra ní òní àmì ẹ̀rí tá a fi jẹ́ alùsùnà tó fún wa yẹn àtàwọn ọkọ̀ tí wọ́n fi àwọn hálù tó wọ́n fún àtàrù ìhàdí àtàrù ìhàdí wọ́n fi lọ ìgbọ́n àwọn àpáyẹ̀dì àṣẹ ìgbèláàrí àbúkọ́lì ìgbèláàrí àbúkọ́lì ìgbèláàrí àti amájà tìjáni wọ́n àtọ̀sí àwọn náà amájà tìjáni sùfì olóòtọ́lẹ̀ kan ṣe wà láì ọlọ́wọ́ sàánú wa àwọn àfáà tí wọ́n ti lọ́wọ́ ti yẹ̀ púpọ̀ wọ́n rahimahullah tábà ti dáàbò àwọn sálàbù ìlábáwá anu rahimahullah abájáde àwọn yorùbá adákẹ́ ti bíbí láti ti sọ̀rọ̀ ní sẹ́ tábàlá kọ́kọ́ ní báàsì wọ́n yẹ rahimahullah adákẹ́ alákọ̀ọ́já sá ẹjá sọ̀rọ̀ sí ìtùtẹ́ mọ́ ìjámọ̀ ẹ̀yẹ́ àwọn àfáà nàìjíríà omi nímọ̀ ju àwọn àfáà àbúrí ìwé pẹ̀lú lọ ọ̀pọ̀ta àkàwọn àfáà alákọ̀ọ́ pẹ̀lú wọn olóòjá ní ẹ̀sẹ̀ pẹ̀lú wọn àwọn àfáà súnà máa ti dákọ wọn kò sí yàtọ̀ láàrin dúdú àti kíni ẹ̀yìn ní ọba tárápà alájẹ́ àbábá Madina bàtà ó dákà àmìlù láì ọba tẹ̀mẹ́tí jẹ́ àmìlù láì múlẹ̀ àbá Madina kílẹ̀ kẹ́ wí rọ́ṣùmọ̀lọ́ ẹlọ́pàá jíká kẹ́kọ̀ọ́ yìí kẹ́kọ̀ọ́ yẹn ká tún àwọn àti ní tẹ́kì tó ti wá pípẹ́ ni wọ́n ti yá tó dé bí ní báyìí àfáà súnà ni wọ́n tí wọ́n kọ àwùjọ wọn mọ́ pẹ̀lú súnà bàbá Màdínà bá súnà ni wọ́n sáfà òjò tó pẹ̀lú súnà adára ọdún bá jẹ́ ẹ̀sẹ̀ ọ̀hìmọ̀ ọlọ́ adábàbà Màdínà adákẹ́ àtúgbà aláàrù súnà tó pírẹ́mù yẹn ti lọ dìdí ó làwọn àbáwọ̀ tó ẹnìkàkọ̀ قال العلامة الفقيه أو الفقيه الأصولي àwọn adápọ̀ àbá kan nílẹ̀ lábáwá kí lọ́tọ̀ ẹ́ tí ó bá ti kùn tọ́ ẹ́ àbíkọ̀ ó lọ́wọ́ wá ẹni wà lábọ́ báyìí bá lọ àdòkú àdòkú aláàrùn ọkọ̀ bíbẹ̀ ẹnìkan ní ọ̀gbádùn ẹwọ̀n lọ́wọ́ lálá ẹni ilẹ̀ kọlifáì fún kàyẹ ẹnu ní òfófà tí wọ́n ń pè bẹ́ẹ̀

ọdí aláwọ̀ àìlú àwọn sálàpù àtàwà ti kú ó kú ti pẹ́ òṣèrè kú kí láti fún wa òṣìmọ̀ tó máa ń bẹ láyé kílátọ̀ ẹ̀dà pọ̀tọ̀ wá dí àtọ̀ láàrin dúdú àti kíni ẹ̀gá lẹ́bọ̀n ẹ̀kọ́ nǹka ní wọ̀n báyìí àti owó ní òjá máa kí máa wà fáwọn yìí àti ojúgbò bàbá bàbá ìlànà ìlànà bẹ́ẹ̀ mo fẹ́ kó tìwọ́n nàbí mo fẹ́ sọmọ wọn ẹ ẹ ẹ jẹ́ lọ́pọ̀ lọ́pọ̀ ẹ̀rọ àwọn láti já ní tẹ́pẹ́ mo ní súnfì àbí wọ́n sọ lẹ́ẹ̀kan pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ràn súnfì láwùjọ wà yìí wọ́n yẹ́ wọ́n ní àtọ̀ ń bẹ láàrin hamla tìjáni àti àtùkọ́ tìjáni àtọ̀ bẹ láàrin wọn láwọ ẹlọ kájú àtàwọn ìgbà pọ̀ sẹ́ni àtúnbẹ láàrin wọn yìí. ọ̀gbẹ́dá eléyìí ẹni bíbí àtàwọn tìjáni àwọn bíbí àtọ́hún kó sì kó pín ẹ̀ka ìkó ló kàn. àwọn bíbí àti àbá àtùkọ́ tìjáni kó sì kó pín ẹ̀ka ìkó ló kàn. àwọn bíbí à pẹ̀pẹ̀ ìgbẹ́ náà ń gbà wọn àbá àti wọn ti àtúnṣe náà bí ọ̀rọ̀ náwáwí òun làwọn ìjàmbá tó gbé náwáwí ṣe àlùkò náà tó bí àwọn náà kó tún lọ wá àti sí àwọn àlùkò ní ìlànà kó sí tẹ́gbẹ́ ìgbẹ́mẹ́ láàrin sí lápẹjú ẹni kẹ́lẹ̀ bẹ́ẹ̀ sínú ìjàmbá yìí dáa tí kò bẹ́ẹ̀ sọ́ọ́rẹ́ kò bẹ́ẹ̀ kẹ́lẹ̀ sí ìjàmbá yìí wọ́n lọ dáa àbí ti sọ ní ti máa ní sí ìjàmbá yìí dáa bí ti máa ń dáa máa tẹ́ o mo á pàmì ìwà fún yín kẹ́lẹ̀ kò ní pẹ́ pàtí kan ò oníṣùn rẹ̀ ń já gbogbo àwọn tó báyìí aláàtìlọ kẹ́kọ̀ọ́ nínú àwọn tó ní títí ìjọba ń já òun ni náà wíwà mọ́ọ̀lọ́ tó sí lọ́wọ́ lórí àlùtọ́ ní ilẹ̀ ìyá ń gbọ́n lámọ́ kàmọ́ àìlẹ̀ ní ẹlọ́wọ́ ní rẹ̀ ìbẹ̀rẹ̀ ti sọ bóyá ọ̀rọ̀ tó bá wá gbà ṣe ẹ̀fẹ́ tàbí àwọn àwọn àti ẹbá sọ wà sọ́yẹ̀ sí ẹ̀kùn ní ẹ̀dìdákẹ́ fún ọlẹ́ ẹ̀dẹ́bù lọ́wọ́ ní kí ló náà àfá àwọn àfá àwọn àfá tó wá bí lẹ́yìn tí wọ́n wọ́n àfá yìí tí wọ́n ti mú wọn rán tí wọ́n wọ́n rán sẹ́wọ̀n kí náà lùsùn náà wà àwọn pẹ̀tẹ̀ sí ìwúsẹ́ ti kiri sẹ́kì ni tó bí kí ní wọ́n lọ́wọ́ tẹ́wọ́n ti kọ́ lẹ́nu jẹ́ àwọn tẹ́lẹ̀ fúnra wọn àásọ̀ kan ló ń lù láwọ̀ yìí ẹgbẹ́ ti gbé tó sí dáadáa òní àfá wọn náà máàkì ẹ̀ dábìlẹ̀ máàkì aláàfá náà wí àti lù sí kí àwọn òṣèlú ká gbọ́ nínú kíni inú ọ̀rọ̀ nínú kíni bẹ́ẹ̀ ní ẹ̀dà báwa ibùn hajjá wọ́n ètè máa tún àwọn kan sọ bá ní báyìí ni ọlọ́ọ̀lẹ́ bá bá lọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi yẹ́ o àwọn kan gbẹ́gá ah, àwọn fún ọ̀lẹ́rọ̀ gúrù kí ló dáwà bá fi fún ọ̀lẹ́rọ̀ gúrù tó fi ń náà báyìí kó àwọn tí ẹgbọ́n ti ṣe ṣáàrẹ̀ mọ̀ bukọ́rí kò ti fẹ́ tó tàbí tàbá wa lọ́wọ́ àbí àbá wa ibi hajjá ṣòwò náà bá fi ṣàtúnṣe wọ́n ti ṣàtúnṣe àwọn bẹ́ẹ̀ àwọn kéde wọn àwọn àti wọn ah, àbá wa òfin mi ìrànṣọ́ ọ̀gbà ọ̀gáàlá mo kó ti ọ̀rọ̀ ọ̀sán lórí àwọn tó káàkiri nílò mi àwọn kan sọ̀rọ̀ lórí àwọn gbogbo dáadáa tó bá ti mi náà kí àbá sọ àbá sọ pé wọ́n bí ìfẹ́ tó lọ́wọ́ àfáàní o ẹgbà fẹ́ islam pẹ̀lú ilé àwọn àfá ẹwù because ẹkọ̀ kọ̀ sí dáa ìmọ̀ tọ́kọ̀ gbé lọ́wọ́ náà ikú ẹbá ti lè lẹ̀ wọ́n àwọn ìlú lọ kọ́ ìmọ̀ ìyẹn lọ́dọ̀ wọn ìdí sọ yíyà rí ìmọ̀ ìyẹn gẹ́gẹ́ wọn ní kọ́ mọ́ èyí ó lù sílẹ̀ yóò dùn tùmọ̀ yẹn ẹ̀kọ́ wo pé ìmọ̀ tí ń bẹ lára ẹni yìí sábà tó máa lọ́mọ́ kẹ̀ àti ẹ̀ lẹ́tìráì ní sẹ́kì lókó tí ń lẹ́tìráì lẹ́tà kò fi ẹni máa kọ̀ ẹ́ lọ́dọ̀ àwọn èèyàn ìjọba yóò dún lẹ́sìn o ìjọba yóò dún lẹ́sìn o láì ní pẹ́ máàkì ẹni yẹn ẹ máa tó máa bì jẹ́rọ̀ṣọ́ ló ń pè bá wọn jẹ́rọ̀ṣọ́ ẹ máa máàkì ẹ tó bá dé fi ọlọ́run sàmùnà wa. so àbáwá àbáwá Jẹ̀láni wọ́n á bèèrè lọ́wọ́ rẹ̀ pé wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ ó wà ní sílẹ̀ àtọ́kẹ́ ló fún ní àwọn wọ́n ní mọ́ni fún alùpùpù nàìjíríà wọ́n bèèrè lọ́wọ́ pé wọ́n láwọn owó níjọ tó là lálẹ́ kìyàmà ní wọn wọn ọba tí wọ́n ti là níjà gbábọ́ ayé ó ní hom ashabu alhadi ó láwọn afá ni wọ́n gbé ní àdìsí ni wọ́n ní àpò oníkàtà lọ́wọ́ so ara tó tún kí àwọn alùsùn náà ní hàrùn hadith àbí kí ló tó tún kí abẹ́ nítorí àwọn alùsùn náà ńlá kó lẹ́tọ̀ pẹ̀lú kí nìyí pẹ̀lú àdídà ní Muhammad ilé àtẹni kẹta tá fẹ́ẹ́ ń bọ́ sínú ayé àwọn afáàkàn kó àwọn ọlọ́run tó dá fún wọn o ọlọ́run tó dá fún wọn ìdá kù sí ọlọ́run fún wọn ṣe ọlọ́run ilé àtẹni ya alágbà àkíyòsí gan àkíyòsí gan gbàtí wọn fẹ́ kú nínú bíjà owó fáyẹ̀ ní gọ́ọ̀dù àkíyòsí gan gbogbo ọ̀rẹ́ olóṣẹ́nà kí ká mọ̀ yára wa gbogbo ẹ̀ ló sàṣánà olùbá wọn òbí mi ó ní àá ah, sílẹ̀ àti àdìsíbọ́ láti jọ́ yìí àlùbágẹ́rẹ̀ rẹ̀ dé àlùbágẹ́rẹ̀ rẹ̀ dé ló wá fẹ́ yàwọ́ yìí ó ó sà tó gbogbo ẹ̀ máa ń bẹ̀rù àwa láwọn ọ̀rọ̀ tájọ́ lọ sọ wà pọ̀ kí a máa ń fa àwọn ẹ̀rí hàn wa wọn mo ní tẹ̀lẹ̀tẹ̀ yìí kò dáa àkọ́kọ́ ní ọjọ́ tí o fẹ́ mo ní ọ̀dà káàkiri ìbáraǹtẹ́ ọdún yẹn ni ó ní kí ló dé àwọn ìtàkùnlé àwa àwọn sọ̀rọ̀ lọ asọ́wọ́ àjọ àfẹ̀yìnlẹ̀ ìjọba jọ náà ó wá ta nǹkan ó wá pa nǹkan jọ náà ẹnì kan wá ń bọ̀ wá lára àwọn táàjọ mọ́ ẹgbẹ́ ọdún mọ̀ pé àtẹ́ẹ̀kẹ́ gàrí wọ́n máa ń gbọ́ àmì ẹ̀sán àwọn èèyàn nínú àti wọn gbọ́ àmì ẹ̀jì ẹnì kan wá ń bọ̀ Untuk ẹ̀ lórí àgbàdo akẹ́dọ̀ ẹ̀rọ tí yóò lọ bí ẹ̀kọ́ tẹ̀lọ́ lọ́nà àdínkù kábọ̀ kẹ́kọ́ bọ́ọ̀lọ́ làkáyì oní kò lè yé wọn. ó wá mú ọ̀rọ̀ wa kò mú bí làwọn ò ó ní abáfi sọ pé bí ẹ bá náírà àtàlámọ̀jú yìí tí mo bí àtẹ̀mọ̀ jámẹ́wàá ẹ̀yìn oníhìn mo ti kíra nǹkan kóló ń gbàǹwà wà láì kóló padà wá jọ́kì ìjàmjọ́ kẹta ó bá nígbà wá pé tí o ti kíra wá fi sàn mí ìbí ló bá rí bẹ́ẹ̀ lọ́tọ́ mo á rí bẹ́ẹ̀ wọ́n kọ́ ní kíra abákì sọ bẹ́ẹ̀ wọ́n lọ sọ bẹ́ẹ̀. nínú ẹ̀kọ́ náà bá ti kọ́ wa ó súnmọ́ sí ìbá sílẹ̀ kọ́ náà kọ́ wa ń jọ náà ó sọ kí wájú náà nílò ìdílé náà bẹ́ẹ̀ tẹ̀lé sọ̀rọ̀ òun ló ṣe pé àwọn tó ń bẹ́ta gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ dáadáa tábàbà ní kọ́ wà omi ìbẹ́ta sí àlàyé onígbé ogun ara náà ni onímọ̀ tó lára wọn yóò wọ́n ni àìnàrọ̀ Muhammad bí síra àti ìbúlá kiri níbo ọ̀rìn àti Muslim kò sí àbúrò àlókè àbíkú kò sí sí buhari dáadáa ní mọ́tò ìlú ẹgbọ́n tó tọ́jú náà inú mi dùn akọ́lẹ̀ ọ̀kan sì lè ti ọ̀rọ̀ wọn ó ti kú sọ́mọ gbọ́dọ̀ wọn ó lẹ́yọ̀ ọ̀kan tó wọ́n lè ti ṣẹ́gun lọ́rùn ẹ mọ́ túmọ̀ rẹ̀ tí ẹ bá kó ti ọ̀rọ̀ àdébì fún wa kò sí lè ti ọlọ́run kárí pé a rí ẹ pé sọ̀rọ̀ nínú tọ́kùn ọ̀nà tí a lè sọ́rọ̀ bí sọ ìlú ọ̀tọ́ olùgbẹ́dà àbúrẹ́ lágbà wa ibi tíra wọn láti wá rí sí àwọn hadith bóyá kò kọ́ rí bóyá kò sí bóyá sí nìyí àwọn ọ̀rẹ́ yẹlẹ́ níbẹ̀ á ti rárọ̀ àtẹ́ mọ̀ sọ́kọ̀ yìí àwọn sọ́ọ́bà ni ìtìjọ́ ní tiwa ní àlùsù náà nìyẹn a ní àkólé kàbọ̀bọ̀ pẹ̀lú tán bá gbà wá láti bó látọ̀dà nípa Muhammad sọ́lá ní tiwa ní ẹni mọ̀ pé àbà náà arókò àlùsù náà nìyẹn ó tó kọ́mẹ́ bá jẹ́ nípa yọ. èyí ti sọ̀tọ́ ibi wa sẹ́rí ìwà lọ́wọ́ bàbá ọ̀hún nínú gbogbo ẹ̀ àbí. èyí ò sọ́kọ́ wà kẹ́mi yìí ti sọ hí mí ni ha mí lẹ sọ̀rí. àwọn fẹ́ mọ̀ pé ilé yóò da ẹ̀dá ilé yóò sọ ànábì ẹ̀pá ọmọ ẹni ilé lọ́la bíà ànábì ò sọ. ìdẹ́nu gbàgbẹ́ ìyẹn o wọ́n èyí sọ pé ànábì sọ wọ́n gbàgbẹ́ àwọn àbájọ́ ló ń gbàgbẹ́ àwọn ló gbàgbé wọn ò rí kò sí máa

tẹ́tẹ́ wọn àwọn ẹgbẹ́ ìkò yẹ́ wọn nù bẹ́ẹ̀ ni ẹgbẹ́ nílọ ìbù ni ẹni yẹ́ ń sọ pé ọ̀rọ̀ wọn èé ti ọ̀rọ̀ ànẹ́bí ọ̀dáwọn òpó ẹwọ́n tẹ́bẹ̀ àwọn àpapá lọ́rọ̀ ànẹ́bí wa lẹ̀ sáré sí ọ̀rọ̀ abatorio wọ́tẹ́bẹ̀rún mọ̀ ẹ̀jẹ́ àti ibi yìí nínú àkọ́ ìwọ̀n àṣà ibi àti ìdẹ́gbẹ̀rún àwọn sọ́kẹ́sì àkídà àwọn àdúgbò bẹ́ẹ̀ so arúgbó tán kí àwọn alùsùn náà nìyẹn o ashabul hadith ẹni òfin ayé bẹ́ẹ̀ gbọ́ àwọn ashabul hadith láwọn ọmọdé àlùsùn rẹ̀ jẹ́ ọjọ́ ti lọ dáadáa o ìdẹ́kọ́ ti jọ mi wọ́n fi alẹ́ àdúrókọ̀tù náà àdúrókọ̀tù mọ̀nsọ̀ àdúrókọ̀tù mọ̀nsọ̀ àwùjọ ìbátú mọ̀nsọ̀ wọ́n fi abẹ́ alimọ̀fẹ́ alẹ́ alimọ̀fẹ́ alẹ́ fẹ́bàtù mọ̀nsọ̀ sẹ́fẹ́lẹ̀ òbátúmọ̀ fẹ́bàtù mọ̀nsọ̀ alimọ̀lọ́bẹ̀ kí àwọn kan àwọn kan onílé àwọn oníbò látàtàlù tó àrífà tó lè ọ̀gbẹ̀ mi àwọn kan kò sí bó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ọjọ́ mi wọn ò ní kúrò lórí gbogbo wáyé wọ́n dẹ̀ mọ́ ríran lọ́wọ́ ọ̀pọ̀lọ́wọ́ ọba láyé búrú hùn àdáwọ̀ gbogbo ẹ̀fà ni wọ́n lá lórí súnà wọn lórí ìlànà náà bí ọláì kò lè ti tọ́pù wọn tó fi kó bẹ́ẹ̀ àtà ẹ̀kúrò pàà tó fi dàrí kìyàmà nínú ọkọ̀ tó fi wá wọ́n fi wá ní àṣàlà sálábí arúgbó wa náà ó ní tó wá bì àwọn eléyìí nǹkan tó ń àwọn ọkọ̀ yìí láwọn àsìkò kọ̀ọ̀kan ló máa ń change tọ́wọ́ ti gbé kẹfẹ́ máa dàpọ̀ kẹfẹ́ máa dàpọ̀ àtúnjẹba yìí máa ìgbóhùn ìjọba mọ́ra láti lè máa ti sí àtọ́ tí ma ma gbọ́ program àwọn tìyà ní àtàwọn ti rẹ́ lóò ìjọ ìsọ̀rí ọ̀gá wọn tẹ̀lé ní o. ẹ kọ́ máa ń fa láti lórí kan méjì. àlùsùn náà ni wá àlùsùn làwọn náà. tó gbogbo táwọn ẹ̀sùn bí ṣe pápá dá kìtẹ́ẹ̀bù wá sùnà ní wàá lóò ẹ̀lú wá nínú sùnà nínú kìtẹ́ẹ̀bù tó bá kìtẹ́ tó ń ṣe. ló ń fẹ́ lu wá nínú sùnà tó bá kìtẹ́ tó ń kí làwọn náà jẹ̀ wọ́n tẹ́ dàrú lọ o ìta fi dára súnà pé àwọn tẹ̀lé kìtàbù àti súnà ọjà fẹ́ dàrú àwọn náà ti tẹ̀lé kìtàbù àti súnà ó mẹ́rin wá táwọn tẹ̀lé kìtàbù ó mẹ́rin wá táwọn tẹ̀lé súnà ó ti tako kìtàbù àti súnà àwọn táwọn òwe kó ọjọ́ òrànú àrẹ ìdá ọmọ abẹ́rẹ́ ọ̀dà ẹ̀bá tó lẹ́jọ́ àwọn abẹ́rẹ́ sálábì kí ló lọ́ọ̀ fi jẹ́ sálábì ẹlùmílẹ̀ pẹ̀lú sálábì ní kí ló lọ́ọ̀ fi jẹ́ nígbàbí ní sálàfí ni pé àkọ́kọ́ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ sálàfí tàbá nínú èdè àbábáwá al-jama'atu al-mutaqaddimun nínú èdè lábáwá ni àwọn sálàfí àwọn ìjọ tó bá kọ́ ti fọ́tẹ̀ ìjọ ọlọ́pẹ̀ ní sálàfí tàbá ń sọ̀rọ̀ ọ̀rẹ̀ sí wa àwọn sálàfí wa àwọn sálàfí wa àwọn sàbí àtẹ́bí tàbá ń sọ̀rọ̀ lú àwọn sálàfí wa àwọn babababa wọ́n tí wọ́n lé mi àwọn wọ́n tí wọ́n ń dà èyí tẹ́yìn sọ yìí àwọn tàbí mú ọ̀sọ́ tẹ́kọ́ ti gbé wá sínú lẹ́wù àtàlù àwọn àfáwọ̀ sọ àwọn adára àfáwọ̀ tó ń jẹ gbọ́rẹ̀ tòbí tó ń jẹ gáàlì tòbí tó ń jẹ tàà sẹ́wọ̀n sọ́lápù wà lù àwọn sọ́lápù wa níbi ẹ̀sìn láńsọ kèése nílùú kèése bí èdè wọ́n ti dápọ̀ ìdájọ́ àwọn sọ́lápù àwọn sàbẹ̀ àwọn sọ́lápù wọ́sùnà báwọn súnfí tó pé àwọn náà tẹ̀lé kìtà wọ́sùnà pàtíyàn mẹ́rin wọn kùránì kí ló tẹ̀lé kí ló tẹ̀lé kìtà kò bá jẹ kò bá máa sọ tó sọ ọ̀pọ̀ tó ń pẹ̀lú lọ́wọ́ èyàn mẹ́rin wọn súnà tó mú ti tẹ́kìrì jẹ máa ó mẹ́rin wọn àwọn akọni kọjọ náà àwọn ìdí náà jọ mi kọ́jú kọjú mọ́tá àtàwọn ẹkùnrin tí wọ́n sọ àánú àrùn sọ́tù káàf ó mú wá fúbákì ìrẹsì fi ń jẹ̀mọ́ ó wá fúbákì sàlàyé fáwọn èèyàn táwọn ilé ìrẹsì àrùsùn pé ìrẹsì àrùsùn náà ti wà jẹ̀mọ́ fún òtẹ́lé kìtà àbàtì sọ́nà àwọn sálábí ni wá kí ìrìnmọ́ sálábí fahami ashabi nabi sallallahu alaihi wasallam

wọ́n nàfẹ́ máa lẹ́bí ní ẹdún náà bẹ́ẹ̀ ó lè bá àwọn ọmọdé àwọn ní ṣe tíkìrí jẹ máa àwọn abẹ́ta àwọn sàbẹ̀ olómọ abẹ́ alhamdulillah nínú àwọn táyà yìí sọ̀kalẹ̀ tó jùmọ́ lọ́wọ́ ìfọ́sí muslim abdullahi bin masudi wà mẹ́ ẹni táwa ní post tap àwọn ibi láyé tó kọjá lè tó fún tó fún kí tó lé wọn fún

ẹ̀dá àtàlẹ́ bọ́dà tí wá ní asáfòsọ́lẹ̀ tí wá ní àwọn àlùfẹ́sọ̀ nàìjíríà tí wá ní àwọn tó ìfọ́ tó máa sọ̀rọ̀ tí wá ní àwọn àkáàbù hàdé ìṣàmọ̀ ìkẹ̀lẹ̀ àyòdì bàámá gbẹ́gbẹ́ di alájùlọ níbi alábala àkídà àtàwọn tó ti yàtọ̀ níbi àwọn nǹkan kọ̀ọ̀kan ẹ ẹ nínú àwọn kọjá lọ nínú àwọn ẹlẹgbẹ́ nínú àwọn ìjọgbọn yàrá náà tó ti ọlọ́mọ ní kí káwà láyé káníwà láyé káníwà láàbíà tó iṣẹ́ alámọ̀tẹ̀síwájú lórí ẹ̀ ìtàsọ ìkọlọ̀ tó sàpàdé láti ìjàmọ̀ nígbà kan mọ̀ yà wà káwọn níbi ìrọ̀lọ́wọ́ ó fi ra òògùn fún olùwòsàn wọ́n fi ra òògùn seven thousand ní wọ́n ní wá wá ìtajà láti fi ọgbọ́n one thousand mẹ́ta bàlá náà ẹ̀rọ nígbà one two three four five seven eight ẹ má bínú àwọn tó lọ́wọ́ jìnnà ti di ọlọ́ bínú. náà wọ́n á sọ̀rọ̀. Àwọn ọmọ náà nípa àwọn tó lọ pé àwọn gbé bọ́ọ̀lù ìwádìí àti ìgbàgbọ́ ìwádìí lọ́wọ́ ìwádìí. Ṣé mo mú sọ̀jẹ̀ fún àwọn aríwọ̀ lórí social media fẹ́ pé wọ́n á ṣe ìjọba lẹ́yìn láti ìjọba àwọn ọ̀dọ́ tó lẹ́yìn ọ̀dọ́ pé ẹ̀ka báyìí ní ìdílé ààrẹ wọn bẹ̀ ẹlẹ́kejì ní pé ẹ̀rà pàpà kan ó sọ̀rọ̀ nípa ẹ̀ńdà ìjọba alára wọn nípa ìgbà pé àwọn pẹ̀lú àwùjọ wọn pé ìlọlé sí àwòrán ìgbà tó alára sàlàyé pé ọkọ̀ pé kí ẹ̀nà bá yà tó wá gbé fún fún òun

Ìjẹ́ fọ́tò rẹ̀ náà tó fi ṣàlàyé sí pẹ̀lú àwa tí a ní àti àti ẹ̀ṣẹ́ àárẹ̀gbọ̀rọ̀ òfin kò wá lápá àkàbáyé wọn ní ó wà òun dà ní ilé ìwòsàn àti kájẹ̀lẹ̀ orí kò sí fúláàtì bò náà wà nípa ọ̀rọ̀ mọ́tò náà bèèrè kókó tó kọ́mọ tó máa fún káàkó èyí tí mo rí kó dá lọ pítọ̀ ẹ̀ẹ́dẹ́sì kọ́dà wọn tó bá rí pé ní ẹ̀sìn àláàlì àbí àláàlì ni ìrẹsì ló dà ṣe tí yọba náà ló sọ̀rọ̀ kan ṣe káwọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìyàpọ̀ ìdí mi kí ẹ̀wọ̀n kí ni ìlà àtẹ́tọ́lẹ̀ ni ìyá kí ẹ̀kọ́

nínú àwọn àgbóyé tí Yorùbá ní ìbágbà pé òkú tó bá kú ní ma ń lágbára lápèyàn lọ́wọ́ ẹ̀yìn ọ̀rọ̀ ìgbà tó máa ń wò òkú ìyá ló kàn dé ní ọgbà lọ́wọ́ rẹ̀ nígbà tó kàn lọ́wọ́ rẹ̀ nínú àkídà ni tó wà ní Yorùbá sẹ́pẹ́ tí ẹ bá lẹ́sìn gẹ́gẹ́ wà fẹ́ kí a wò ìní ìyẹn ó ti máa sẹ́kù lọ́kàn rẹ̀ wà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n kọ̀ọ̀bẹ òkú ọlọ́mọ kìí ti máa ń gùn àwọn ọlọ́mọ èdè wà lọ́wọ́ lọ́wọ́ orí ọ̀rọ̀ ọ̀sùn náà ṣe pé bàtà lọ́gbọ̀n wọn ọ̀sùn èyàn wá ní problem àtúnyẹ ní problem rẹ̀ sùn alágbàpọ̀ ní sùn àti kú kẹ́kẹ́kẹ́ èyàn kàrẹ́ fọ́ọ̀lù kẹ́kẹ́ máa ń wú lẹ́sẹ̀lẹ̀ sí yìí tẹ́ lága fún pé àyà mi ti rọrùn orí jẹun lọ́kàn wọ́n jọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀ ọ̀nà ọ̀kọ̀lẹ̀ ìṣòdì ẹ̀ka mi ní sẹ́gbẹ́ tó kẹ́kọ̀ọ́ pé alájà ẹ̀rọ sọ̀bà ẹ̀rí pé ó yẹ ilé ìgbìsí òṣìṣẹ́ fún kó ti yá wa la ọlẹ́sẹ̀ o torí kó ti yí àwa ni bọ̀táwọn kan bẹ lónìí ẹgbẹ́ náà bọ́dà wa pàtó ń bọ́tún náà èyí ó wá kó bọ́tún fọ́tò aláàjì wọn lọ́dún kó aláàjì wọn ju yàrá kó wá kó wẹ̀ ó kó lọ dànù ó ń gbogbo kíláàsì wọn ó sun wọn ná pàtàwọn àti rẹ̀ kíláàsì kó ó mọ̀ dìjà bó bá ṣe yá fún wa ó bá ti yà fúyà tó wà wọ́n já ń já nù mọ̀lẹ́bí tó ní agbára pé bí àpé àgbáríkà bàbá yìí tẹ́ ká máa rí ọjà tó nù ẹgbẹ́ ìfẹ́ padà wá fún padà wá káàkiri fọ́tọ̀ báyìí o òun máa gbé ibi tí wọ́n fi ń kírun gangan tí ayé máa fi ń kírun báyìí pẹ̀lú fífi báyìí tó ń kírun ẹgbẹ́jà tara wa jẹ ẹgbẹ́jà tara wa jẹ pẹ̀lú àwùjọ wa bó ṣe rí ìjọ́ lẹ́ni bá ní wàhálà ọ̀rọ̀ lè ṣe báyìí tó ti tó ti

tó yé méjì làwọn sọ sẹ́kẹ̀sì àwọn lè wá wò pé láti lè fi sọ́ra fún ìjọba ìyẹ̀gbẹ́ àti àjílẹ̀ sí ọ̀fẹ́ lè rí bẹ́ẹ̀ nìyẹn ṣùgbọ́n ẹ̀kẹ́ tó kàfẹ́ fẹ́ kẹ́lẹ́ gbẹ́gbẹ́ ní gbọ́rọ̀ ìwá mo kàfẹ́ káta gbàgbọ́ yìí pé àwọn àwọn olálùsùn náà kí lálùsùn ò lè ṣe tábìlẹ̀ ya ìdálùsùn náà kí làwọn nǹkan jẹ́ pé alùsùn náà tó bá ṣe nǹkan yìí ò dá kọ́dà kàbírọ̀ tún lè kàbáyé kàbáyé ńláńlá ni tó ti bẹ́ẹ̀ náà kò lówó olúkúlù tún náà gẹ́gẹ́ bí ká mẹ́rin mọ́jú ọ̀rọ̀ ìwàlẹ́ bí fún ọmọ kalẹ̀ sọ̀rọ̀ fọ́tò àti pé kí àwọn ẹ̀mọ̀yà kí kájìlẹ̀ tó jà àwọn ọmọ pé wọn àbáfà sọ pé káàjìlẹ̀ tó wọn. lóògbà táwọn bá káàtọ̀ bọ̀ bá rí kàrá ìgbèlè àwọn ẹgbẹ́ máa rántí mi ní àrántí àwọn sàbí àtẹ́bí ló lẹ́bàá láti wọn ẹnu ló mọ̀ wọn. ṣẹjọ́sì tó àwọn kan wá ti kalẹ̀ gbogbo so gbogbo tó bá dé gbogbo tó bá wà dé gbogbo tó náà dá wọ́n sọ̀tọ̀ mọ́sáàtì yìí o wọ́n sì tọ̀tọ̀ wàhálà ti lọ́wọ́ yìí wọ́n sọ àwọn ọmọ wọ́n pọ̀ wọ́n máa kó sí láwájá wọ́n máa kó sí láwájá ẹni tó ya abẹ́rẹ́ wọ́n ni wọ́n sọ̀tẹ̀ tó ya tiẹ̀ náà wọ́n sọ̀tẹ̀ kọ́dà àwọn ẹlẹ́ àwọn ẹ̀mí ìtàwọn ọ̀sẹ̀ ìyànà súnà náà wọ́n kọ̀ sí wọn kalẹ̀ Thank you tó ṣà láti sọ nípa ọ̀pọ̀ sí lórí ìmọ̀ àbí lórí ẹ̀jọ́ tó ṣe kà. Àwọn ọ̀nà ìwé wíwò pé ẹni ẹgbẹ́ ìfẹ́ ìbí àbúrú lè. Bọ̀díkà sábẹ̀ ní ti ẹ̀ẹ́dẹ́gbà máa ń máwó ẹ̀dáwọ̀ ní pé ìfọ́pù Kúrò máa fẹ́ àtúwà bí pé ẹni yẹ lẹ́ ní ìdáwò èèyàn ní àtẹ́ni yẹ fẹ́ kí ó fẹ́ máa ẹ̀kọ́ ìjẹ̀ẹ̀kẹ́ ní bóyá ẹmọ̀káwọ̀ kàwà ń jẹ alákọ̀ọ́kọ́. Nígbà táwọn ẹ̀lọ́sọ̀kọ́ ẹni tó bá tẹ̀lé ìwé jẹ̀rí fún ọ̀pọ̀ tó bá tó gẹ́ bí ẹni tó bá tẹ̀lé ìwé jẹ̀rí fún ọ̀pọ̀ tó bá tó gẹ́ bí ẹlẹ́tẹ̀sí ẹlẹ́tẹ̀sí àtàkùnrin sí ìrọ̀lẹ́ kí wọ́n ti fẹ́ jẹ́ ẹlẹ́tẹ̀ ọ̀kábọ̀ sí ìrẹ̀lẹ́ ju pé ó fẹ́ ká bẹ̀rẹ̀ ilé ìtẹ̀lẹ́ nìyẹn lọ́mẹ̀ sí lákòókò ìgbà láì fi àdéjà sí ṣètò àti ètò ìlànà ọ̀fẹ́ ẹni tí èyàn tí ó lẹ́yìn rẹ̀ ọdún bá rú báyìí ẹgbẹ́ atọ́mọ́ lókè bí ẹ àwọn àrígbó dókè máa ìfọ̀páyà yìí wọ́n lọ́pọ̀ lé ọ̀hún lè pọ̀ ìdàlódé tó wà níbi àwọn tó ti hà ó dàbí ẹran sí ìsọ́lọ́mọ̀ sí ẹ̀ ẹ̀ tọ́ pé bá náà lè tó yẹ wà lọ sí àrùn tó yẹ kí ẹgbẹ́ wá jẹ́ lọ́mí ẹ wà sálọ báwọ̀ ẹ wà sálọ yìí ó lè má gbọ́ yìí ó lè má gbọ́ yìí ìfọ́ tẹ wáyé báwọn pẹ̀lú mọ́sàlá ìfáwọn èèyàn ẹni kẹjọ́ àjọ mọ́sàlásí àwájú mọ́sàlásí àtàjú mọ́sàlásí ó ti sọ̀rọ̀ látán tó lù wọlé ó kàn sáré jáde nìkan ó wà rọlé àwọn táwọn ọ̀gá rẹ̀ gbẹ̀dẹ̀ kí ọ̀gá yẹn gbàgbé nǹkan wà àbúgbé ìjẹ́ nígbà ló ti àwọn akébi tí ò sí àkóló wọn tí wọn lè wọn lè wọn lọ ẹgẹ́ nìdí olùgbèjọ pé ẹni nìyí tí wọ́n tó bá rẹ̀ sàlàyé fún yóò bàrà àtẹ́kì tí nǹkan yà hàrá fún tó kí nǹkan tó lè fi kírun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bí bọ́ àwọn ẹni pé àwọn ò máa irú àwọn ọmọ ọ̀tá ìdílé mi mo kẹ́ sọ́wọ́ ibi kọ́ọ̀dù mẹ́tì ẹ̀ gẹ́gẹ́ bí nìyí so ẹwà olókè pé ní ẹgbẹ́ ìsàlàyé fún wọ́n tẹ̀ wọ́n tó lọ́wọ́ sọ́rí o àwọn àgbà pẹ̀lú òfẹ́rẹ̀ wẹ́wẹ́ fi kó fẹ́ fi ṣe gínà ní gbogbo láti irú náà ni so òbí onírun irú tí ó lálàáfíà ẹni tó tilẹ̀ ṣe ìmọ́mù fún yàn ó lẹ́tọ́ wá lé kírun tí ó lálàáfíà àrẹ síwájú so ẹ lọ kírun ní lọ́tọ̀ lẹ́yìn tí máa fẹ́ fi yíò ìyẹ́ wa sàlàyé fẹ́ fi yẹn kí wọ́n pín ìwé wa kó tẹ̀lé sàlàyé fún kí ìwé tó lè sàlàyé fún pé wàhálà mẹ́rin pé ó fẹ́ sàlàyé fún yàn àmì àwọn ẹni dábàá ẹni tí mo ti lọ bá bàbá wa o ó ti lọ fún ọlẹ́rìí kèsì kò ní ọjọ́ tó lọ lọ́dọ̀ wáyà yìí ó yà wáyà fún wa tó kún lẹ́rìí níwọ̀ ẹni tí so kí ló sọ bára lọ àwọn àwọn àfáà ní ìyá sọ orí kan bá wà gbogbo ọlẹ́rìí tẹ́lẹ̀ tí mo rọ bọ̀ bẹ́ẹ̀ nìkan tẹ́ pé òun náà bí àfáà mi tèmi lẹ́yìn ó sì ní ìmọ̀ yìí lọ́wọ́ tó lè gbà òmí wọ́n tẹ̀sẹ̀ tó wà fún ọlẹ́ ọtí dáa tó wá ti bí àyẹ̀wò lọ́wọ́ ọjọ́ wọ́n ti di wọ́n ti bá ti di ẹnì kẹ́tọ́ wáyé ní wọ́n bá ti jàmbá dáa lójú wáyé lójú ọtí làwà wọ́n ti kó sí pàtó báyìí bá ti sọ náà nìyẹn ká. gbàtí mo ti mọ lọ́jìkì àbá náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fún un ní ó ní wọn kà ó fẹ́ pilẹ̀ nínú gbígbà kàbára mi ọgbọ́ wọ́n nù aka lórí èmi ó ti káyé tù mú àkà máa tù ó wá gbé ìtò òtọ̀gbẹ̀ ní òwe ó ní mẹ́kọ̀ọ́ mẹ́ lọ tó mọ́ ká ní tó ní sílá yìí nílé sájòkó àwọn tó kéèkì kan máa tó kẹlé yìí owó lọ padà wá láti gọ́ọ̀mẹ̀ rúra ọmọ tí wọ́n ti kẹ́kẹ́ lọ́wọ́ ẹgbẹ́ nínú ọmọ olóòwò lọ padà wá ìtò kàfún òyí o tó ní ọ̀rọ̀ pé ìkẹ́nà lọ sí sílá àti tábùtà ó di àbáwá Fauzan tí ìkẹba ìlànà ó jẹ́ ìrà ìrìn wọ́n mọ́ tápà kọ̀ ọ̀rọ̀ fídí àmà ní olùgbò ìlú òun wà lọ́wọ́ sílẹ̀ ìwà fọ́sí láti àyílẹ̀ wọ́n á ti mọ́ so ìwọ́n tó wọ́n báyọ̀ ọgbẹ́ lọ́rùn bí ọ̀gbẹ́ fún lẹ́rìn tó bá gbé ọ̀wà nípò tí ẹni tó lọ bá ẹni yẹn sọ̀rọ̀ wọ́n wà lọ́bẹ̀ ní tọ́rọ̀ bá yẹ kó jẹ́ oṣù náà fà tó lè

pàgóbàdì kọ̀gbé sẹ́yìn kọ́lì fún àwọn ọmọ lọ́lọ́ ìrìnà lè kéwù ọwọ́ àwọn àpárá ọdún mẹ́rin wọ́n lè kọ́mọ́ lè kéwù ọmọ kẹta wọ́n láà ń tìtìnà lè kéwù tó yà máa rí lọ́lẹ̀ tí máa ń gbé bá ti kọ́rí bá gbé ọmọ lè kéwù bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wà máa kéwù pamọ́ yà ilé wa ti lè kéwù tẹ̀ máa wọ yunifọ́ọ̀mù tó wọ́n gẹ́gẹ́ ọdún sábà ti túmọ̀ rẹ̀ tó gbé wọn kọ́

èyí sọ̀rọ̀ ní lásìkò wàlẹ́ kò sáà torí àsìkò ní ọjọ́ ìlọ yọ̀ mìíràn ẹni ní ìgbà ní pípọ̀ náà ń jẹ́ rẹ̀ àti ní bẹ́ẹ̀ yẹ̀ sí ẹ̀rẹ́ ẹ̀rọ gbà fún náà. That job is useful to this also. Because I want to work in a job now.

òdúró àti rọ́ Those who will tell you to take it, those who will not take it, will not take it, but ìlẹ̀ gbé lọ Wọ́n sọ àwọn abá làkà. Ẹ sọ bá tàbí ọ̀pá náà ló ṣe fún متاح هنا الثاني ده عليه ورود المتاح بدعة بعد ورود يوم ورود المتاح هو يجيب عشان المتاح عشان يمشي لو كل الثاني ده يستوعب كده وكل الثاني ده ما ما فاضي ولا ما بده يتكلم فيه والله مصر لو فيك عنه ده كنت اوكي انا بقول وانا بنتي اجي لي ري ايوه يا ما والله لي واجي اعمل له واه واه واه ìrọ̀lẹ́ ẹ̀sìn dábàlá dábàlá yẹn bàjẹ́ àti tí ẹni pàṣọ yẹn kírun tó bí ẹ bá rí wọn láàárẹ̀ ìran ajá ní ẹmọ kú òní òní kí ẹ má kírun ní bá rí láàárẹ̀ tó kò sì bàbá láì jẹ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé wọ́n bá a márùn wọ́n ní bá ti máa ń lọ jà táwọn pàtàkì lọ pa ọgbọ̀n bá táwọn ọ̀rajà ọlọ́wọ̀n yà ọ̀yà lọ́tàná ní kí ẹ máa bá èyí ò máa tó sákèsí bóyá tẹ̀lé kan yóò tẹ̀lé kébí ó gáà lẹ́kọ̀ọ́ káwà lẹ́kùn kíkọ́ wáyé rájà lẹ́yìn hamdalilá wọ́n sọ nìkan mẹ́rin lọ́rùn bọ́n àwọn sọ pé àwọn sọ pé wọ́n ti tí wọ́n ti kù sí wọ́n ti àti ohun tó bá ti dé lọ́dọ̀ lọ́bí ẹ̀mẹ́rin wọ́n sọ ọkọ̀rẹ́ tẹ̀ fẹ́ẹ̀tì máa ṣe nìyẹn níjọ́ kan ọmọ kan mo ra ọjà lórí akàrí ó kà fún ọlẹ́ ìgbàlódé mọ́kànlẹ̀ yà ní á ah, àbá wọ́n fẹ́ mọ́ ah, mo ní ẹmọ́kẹ́ ẹ̀yẹ ní sùnà ẹmọ́kẹ́ sọ̀tọ̀ náà ẹ búra pẹ̀lú náà fi ẹ gbọ́ láì fún yóò darí eh, àwọn kan náà bẹ̀rù yóò ẹ̀yẹ sọ̀lẹ̀ ẹ̀yẹ tí a tọ́ta fẹ́ sọ́rí ẹ̀ tí a tọ́ta fẹ́ sọ́rí sẹ́ẹ̀rí ìdábí owó àti ẹ̀ka tó wà lẹ́yìn kì í sábà níyì sẹ́ni máa tọ́ sa apá apá kan ti wà ní wọn àbáradá tó láwọn àwọn ọmọ yìí ó lẹ́yìn sọ pé ìpínlẹ̀ ọ̀dà oníwàlá ìpínlẹ̀ ọ̀dà ló sọ náà káyọ̀ ẹgbẹ́ ìpọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mú sọ pé yá ìyanu ẹ̀rọ ọlẹ́ o ó ní ẹwà bàbá ẹwà bàbá èyí ó pè rí lẹ́jọ́nà ẹwà bàbá èyí fájúmọ́ ọ̀nà gbogbo àwọn èèyàn nìyẹn ẹgbà ti ṣe mistake lójú wa immediately ní ká correct mistake yẹn káàbí náà ti kọjá àwọn ará ẹ correct yẹn but kẹ́ẹ̀kan mọ̀ bẹ́ẹ̀ ti correct mistake yẹn ìgbà mẹ́rin tí wọ́n yóò ṣe mistake yẹn lè lọ so yóò wo ìgbà mo lè sọ tí mo fi ń sọ bí ìṣẹ́ bá ṣe rí ní òtúmọ̀ rẹ̀ nígbà láìsí lẹ́nu èyí ọ̀pàdà máa lẹ́sẹ̀ tí ó pàdà sọ kẹ́ di ẹ̀fọ̀mọ́yàn lọ afẹ́mọ́ àti ẹgbẹ́dẹ́ àwọn ìyá kan bẹ̀rẹ̀ lọ́jà àti ìsìn ìbádọ́ pàtàkì ìbádọ́ lọ́wọ́ náà àtàwọn ìjà fún àwọn olórin káàkiri tẹ́rẹ wọn tẹ́rẹ báyìí tẹ́rẹ wọn báyìí wọ́n àwọn ọmọ wọn àwọn ọmọ báyìí wọ́n àwọn ọmọ wọn wọ́n àwọn ọmọ wọn àwọn ọmọ ọmọ dẹ́gbà wọn yẹba ọmọ òun fẹ́ wọ́n rúgbò ní mi wọn ọmọ òun fáwọn ìwọ̀n wọ́n wọ́n wọ́n fẹ́ṣà sẹ́kẹ́tì ó kàdé náà olóbi yẹ́ pẹ́tẹ́lẹ́ pẹ́ àyíwọ̀n tẹ́ ìbámọ́ sọ lẹ́kọ̀ọ́ kan wọn ní òfin gbàmọ̀ dáa tẹ́lù omi ìwọ̀ àti pé ó ti kìí pínlẹ̀ àbá àṣúnà mú lẹ́wà ti pé ó lẹ́lẹ́ ẹgbẹ́ ọmọ sọ́ra yé ń ta wọ́n ti wọ́n pé ọwá ti sọ̀rọ̀ àdìsí ní ohun tọ́wá ti ṣe báyìí àdìsí ìyá ẹ̀ yóò jẹ́ báyìí owó àwọn ará mímí ní ohun ẹgbẹ́ ọmọ fún ọ lóhùn lọ́dọ̀ mọ́ dẹ́rù báyé yóò bí wà pé máa tó wà lẹ́yìn tó bá mọ́ ìdílé rí ẹ ní parí ẹ̀rọ Láti lè fi jẹ́ àìsí ìlú, ó dá pé fún ọlọ́rọ̀ ìfẹ́ ra mọ́ ti jẹ́. Ẹlẹ́kẹ̀ẹ́, ètò jáde fún ìlú tó máa ṣe ní ẹsẹ̀ kọ́pì ẹ̀bá máa lè kó máa ń kọ́ọ̀sì ẹ̀lẹ́kṣọ̀n ẹni tí ó bá dára kan. ìlànà ọ̀la ọ̀fẹ́ rẹ̀ mo lẹ́nu ìbéèrè ọ̀bá ọlọ́pùrọ̀ sí àti ọ̀la fún yín ẹ̀yẹ́ ìgbé mi jẹ́ parí ẹ̀ alùsùn náà lè ti jẹ́ ní island park àwọn alẹ́kì rẹ̀ náà ń èyí tó dáa fọ́nìsùn náà kó máa ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n wá bọ̀ mi jáde pàtàkì wọ́n ti jẹ́ mi sọ pé wọ́n bá fẹ́ jáde wọ́n fẹ́ dìbò kama ń gba kápẹ́ ọ̀lẹ́yìn ọgbà wọlé yòó pé kọ́ wá fọ́ wà wọlé yòó ṣùgbọ́n tó ń pé àwọn afá lọ ìdìbò gẹ́gẹ́ fún àwọn ọba nípa yan òṣèlú nàìjíríà yìí àwọn afá àdúgbò dáa but àwọn tó máa ń kókó dáa ní báàbù pé ìdíkàbí eh, àtàbù sọ̀rọ̀ yìí agbóhùn méjì ló tẹ̀lé yìí ni so a gbọ́rọ̀ tó ń kẹ́yẹ́ di ojú tọ́nà halal àbọ̀ ọ̀sọ̀fẹ́ ní gbọ́dọ̀ halal so ọ̀nà olè sọ wájú olè mú wá di ìbò pé ẹjá dìbò pẹ̀lú ìtẹ̀lẹ̀ tó náà àfà tó wà níbi àwọn méjì ọ̀pẹ́ kò sí ń jẹ́bẹ̀ náà àfà kò sí ń jẹ́bẹ̀ kò táwọn mẹ́wọ́n náà wọ́n pè ah, sí ìdájọ́ pépè pé tẹ́bára tó pé kò tẹ̀lẹ̀ wá sí ọgbọ́dọ̀ fẹ́ já ìkó tẹ̀lẹ̀ nínú méjèèjì ó wọ̀ sẹ́mùsùn náà kékeré ẹ̀ tẹ̀lẹ̀ kó tẹ̀lẹ̀ ọ̀dùnkù ìlànà yẹn lọ sọ̀tẹ́fẹ́ lè ìpìlẹ̀ gíní yẹn kankan alẹ́kọ̀tò dàníyàn tí ẹ máa tù. ètò ajá lápapọ̀ wọ́n ní tó kọ́mọ nàìjíríà nìsín tó dẹ̀ díẹ̀ làwọn wà àwọn yẹn lọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n ní kẹ́kẹ́ sọ́jú ní olúmọ five hundred thousand naira tó yẹ fi tó lọ́ọ̀ ẹ̀fẹ̀ ránṣẹ́ five hundred thousand naira. bọ́sẹ̀ wọn rákà kiri yẹn. bí wọ́n ti rí pé ẹlòmíràn wọn ara ní ẹ̀rọ tó ti ránṣẹ́ kò wá lọ sí ọkọ̀ bí sírì yẹ ọlọ́mọdé nínú ìgbà owó tó kó tó wà ní sìn náà gẹ́bí bèèrè bèèrè wọ́n ní gẹ́bí alùsùn náà tó wà ní sìn sí èlè rà ibi tí ọ̀rọ̀ yìí wọ́n rọ̀ àfà fọ́bìnrin kan ní àrùsùwà ìdókòrò ríṣùwà

ẹkùn ti fọ́bọ̀ nàìjíríà lẹ́nu yìí ọ̀hún wá tẹ́ wọ́n tó bá ń wá tẹ́ wọ́n kápọ̀ ń tẹ́ lọ́mú fifty thousand wa lọ́mú one thousand one thousand wa lọ́mú fifty naira wa àbọ̀ ń tẹ́ oríṣi wà nìyẹn àtẹ̀tọ́ fún yàn àtẹ̀tọ́ gbà lọ́ta náà àwọn afọ́ àní àmọ́ òun ìgbà míì wà ẹni tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ lẹ́sẹ̀ gbà mí ìgbà míì wà lọ́sẹ̀ ní ẹ̀sẹ̀ ìgbà wo nílé ìgbà wo nílé tẹ́ bá yẹ kí ẹni yẹn o wọ́n ní báyìí fún nǹkan yẹn ẹ ti dánwò ọ̀rẹ́ ti ìtàn láwọn níbi ẹ̀rí máàkì tán láwọn ti ní gbogbo máàkì o ti dáadáa àmọ́ ọba fẹ́ lọ ọba fẹ́ bá fún ọ Ọsọ Ọsọ àwọn apá wọ́n kà lóde ẹni tí ó bá wà ní ó wà ní kò nira nìyẹn kò nira ló wà torí pé lùkẹ́ ti gbogbo kan ló gbà owó bílùwà ti rí bẹ́ẹ̀ ni o bílùwà ti rí nù kọ́lá ọ̀fẹ́ ti tẹ títà fún ìsọ̀fún ọ̀run kọ́lá ọ̀fẹ́ ti fíọ́tì lọ́wọ́ wá lónìí fún ìsọ̀fún yẹn nìyẹn ọ̀fẹ́ gba ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ wọn ni wọ́n wá ń yìn ọ̀jẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ní ọ̀sìn lọ́wọ́ ọ̀sìn wọ́n ní kò tó bá ti ẹ̀kọ́ ẹ̀ lọ́wọ́ mọ̀ báyìí wọ́n yẹn lè wọ́n lè fẹ́ yẹn fún òun lẹ́sẹ̀ tiẹ̀. wá ìtọ́jú rẹ̀ o wọ́n ti lọ́wọ́ wọ́n ti lọ́wọ́ èyí náà ẹ̀yìn mẹ́ta la bẹ́ẹ̀ pé kí lọ ní. sẹ́kẹ́ndì gbogbo àwọn tán ní kọ́tù wọ́n ọ̀ wọ́n náà gbogbo tán ní tó gbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kún kan yẹn ọmọ ìlú gbà bẹ́ẹ̀ náà ni àwọn ojú ọ̀nà táwọn ọ̀nà táwọn ọlọ́pàá dára tó àbáwọn tó jẹ wọn lọ́nà ojú ọ̀nà pé ìwé mọ́tò rẹ̀ dà wọ́n ìwé mọ́tò rẹ̀ dà lẹ́kẹ̀ẹ́ náà yọ owó lápò wọ́n lè mú ìwọ yọ owó lápò ọ̀fìn lọ́wọ́ ẹ̀mí ìlú ọ̀sìn lánà àtẹ́tọ́gbà tẹ́tọ́gbà ìwé mọ́wọ́dà orin kíníkàdà orin tọ̀húnkọ́ orin tẹ̀sítáyà ńkọ́ orin sáà lè jẹun ẹ̀ẹ́dì mẹ́rin oúnjẹ láti lẹ́fẹ́lẹ́ ẹgbẹ́kẹ́ ẹgbẹ́ ìfẹ́ oúnjẹ lẹ́fẹ́lẹ́ ẹgbẹ́ ìfẹ́ tó wíjà ní jẹ́ ẹgbẹ́ ìfẹ́ láti fẹ́ oúnjẹ láti mú mẹ́rin ẹ̀ẹ́dì bí ìfẹ́ láti ní obi ọ̀tà ọ̀pàá wá bẹ́ẹ̀ wá kí mọ́lẹ̀ pé ìwé kí àwọn ìdá yìí tọ́ ọ̀lọ́run kí ní kàkiri kan ọkọ̀ fẹ́ dìbí rẹ̀ wọ́n ti dìbí rẹ̀ lọ́tọ̀ lè kàtí ìkà fún oúnjẹ bẹ̀rẹ̀ nù wọ́n ló irú ẹni bá ń wá fún wọn ní nǹkan òun wo ìwé sí àràbò nàìjíríà yìí wọ́n kiri ìkànnà àfa sẹ́gẹ́dìdì wọ́n ni wọ́n mú un lójú ọ̀nà pé kò ju bẹ́ẹ̀ wọ́n kò bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá tó wọ́n náà wọ́n ní ó ní òun ò ti rántí mi ó bẹ̀ wọ́n ìyẹn ní bẹ̀rẹ̀ níbẹ̀ wọ́n ò sá bẹ̀rẹ̀ níbi gẹ́gẹ́ bá wọn káwọn bẹ̀rẹ̀ òun ìtàwọn wa ẹ̀dá ọ̀tọ̀ náà ẹ̀dí ká gbìyànjú àwọn àjọ ìṣúlẹ̀ ìta fara wa yìí ẹ̀dí ká máa nǹkan tó yẹ ká ní ẹjá ni èyí tàbá ní kẹmẹ́lì àwọn òkúrú nǹkan tó sọ yìí olóòsìn kò pàfẹ́ tó ẹnu àwọn tó wà ń bẹ̀ pé àwọn tó ń gbà ìbẹ̀ láyé òun náà ń bọ̀ ni káwọn tó ń gbà ìbẹ̀ láyé wọ́n padà fẹ́ ní ẹ̀rẹ́ kòrò lọ́nà rẹ̀ ó ní láyé láyé òun lè fún ó kà ní òfin títẹ́ sí ìwà tó kalẹ̀ pé ìbàdí bẹ́ẹ̀ ti kiri kiri ṣe kí é pè ní lọ ìjẹ́ kí n ṣe lẹ́tọ̀ fún mi wọ́n yà five thousand ẹ̀lọ́ tán ó ní ó tẹ́ ọ̀rọ̀ fún ọ̀rọ̀ five thousand kó òun fún yín ní twenty náà lọ kí lọ five thousand tó fi bá fún five thousand rè mo ti mo ti ya mo ti ya ẹ̀sẹ̀ tí mo tẹ̀ ní mo ti san owó fún ẹni tí ẹni tó ti tọ́ ẹkú bí àjẹmí ló bí àjẹmí ìjọba ìjọba ìjọba ti bá ń dìbò ní lọ ìjọba mi ọkọ tí ó yẹ ká máa gbìyànjú táwọn lò sínú ó mú òpin akẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́jọ́ náà àfẹ́ ah, máa lọ àfẹ́ máa lọ ṣẹfẹ́ kìlú kó so agbára inú sẹ̀ríà náà tó bá mú kínílà tí èbá ti dọ́rọ̀ hákì wọ́n lè ó lè bẹ̀rẹ̀ wọ́n lè bẹ̀rẹ̀ rẹ̀ àwọn tó wá mú yẹn gẹ́gẹ́ wọ́n lè tó wá wù wọ́n wọ́n lè filẹ̀ tó wọ́n ẹ̀rí látọ̀rọ̀ àtẹ́bà Muhammad sọ́nà wọ́n ti mẹ́lẹ̀ kan oúnjẹ alẹ́ wọn brọ́dà Muhammad wọ́n ti àgbẹ̀rán mẹ́bẹ̀ àníbi ẹ̀sìn yẹn gbé ẹ̀ ọ̀ ẹni tó ní gángan gángan ó ní òun ti àwọn ẹjọ́ ẹ lé àníbi ẹ̀ bá ti yẹn gbé ẹ lé kó tó déyà yìí tó bá ti déyà yìí mú ebèbè wọn títẹ̀ sí bẹ̀bẹ̀ nígbà tí mo ṣe mọ́ dé oṣù so èyí tó wá jẹ́ pé alẹ́ kan sí ni tó bá ní ká mú wa tọ̀ èyí tó dájú tí ìbá lè mú ọmọ olóògbé ó ti ẹ̀rẹ̀ lọ́rùn lérí mẹ́rin lójú ọ̀rọ̀ ìmẹ́rin là sọ ohun tí mẹ́rin bá gbé pẹ́rẹ́ èrè fún yí ọ̀sọ́fà kú ní o tó bí àwọn àpáta gbé wárẹ̀ lórí tó bí ẹ̀tọ́ òun ni sẹ́ni kóhun ní ìkóhun gbà ẹni ẹ̀rọ ní mẹ́rin ni òun ní ayé ẹ̀rí náà fà máa ń lò òun ni ẹ̀rí ìyá dèbù àmọ́ àdìsálẹ̀ àdìsùmáyà so àwọn tùmáyà àwọn kú wọ́n pa wọn lérí kúkúrú tó sì kéré lọ àmọ́ yá dèbù àmọ́ òun òdé o òun tẹ̀lé wọn ní sọ́dún fún òsì gẹ́lẹ́ wọn ní gbogbo ọ̀gbọ́n bá tẹ̀lé lórí ìgbìmọ̀ wọn àfihàn ọdún wọn náà òní fún wa lọ́kùnrin nílá ni wà ó ti bẹ́ẹ̀ láti fún ọ̀sán náà tọ́jọ́ àlejò tó bá ti gbà lé tó bá kọ́nà tó lè fi bọ́ọ̀lù tó wà níbi tó ṣe rú ẹ̀ kò kí ẹ má fi kẹta lẹ́kọ̀ọ́ sí kò tó Thank you.